tèmi tó tún ṣe tàwọn kan akúkú ṣe tìyẹ dákun má bọkàn jẹ́ mọ́. ayé wa ládùn o gbogbo bóyá o ìbá gbọ́ wá dára fún wa. bẹ́ẹ̀kún bá pẹ́ dalẹ̀ gan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ dandan ni. ayé wa tọ́ntọ́ntọ́n ṣe bẹ́ẹ̀ jọ ọmọ ikú Fresh FM one oh five dot nine yan Paso Police òun láyé ń gbọ́ tó mi ilẹ̀ mísíkà ògbìnbàdàn ní talẹ̀ náà àgbà bá àgbà àgbà. Fresh FM nìbàdàn la wà. ẹkún ojúbọ ajábalẹ̀ tún ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ káàkiri lẹwa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun nǹkan fìdílé ká jíjọ gbọ́. Bóyá ká jíjọ Ajábalẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. onílé yìí ẹ̀ǹlẹ́ akínyìn o àwọn alálùbáríkà là ń kẹlẹ̀kùn yín. nìkan ni alálùbáríkà. ẹ̀yin olóríire náà lẹ́sìn ń kí wa pé a káàbọ̀ ẹ kú lé lọ́ọ̀dẹ̀ yìí o ibikíbi tẹ́ ẹ bá wà bó ṣe ní olé ni bó ṣe ta ni hmm. bó ṣe lọ́ọ̀dẹ̀ òde ni ẹ bá ní ké sí ara ọ̀kan lé pé àtúntì gbèdé o ní kẹ̀bùyẹ̀rì ajá àbálẹ̀ ìròyìn tó kì bẹ́ẹ̀ tó dùn bẹ́ẹ̀ ó tún pọ̀ jówó ẹ̀ lọ pàápàá tó ìkànnì fresh lẹ́yìn gbọ́ ẹ̀yin ọmọ fresh ni o. àmín. lágbára ọdọ ọlọ́run ọba Èdùmàrè. àdọ́pẹ́. ẹ tún bá ní tọ́ tòwúrọ̀ ọ̀tọ̀ ní ẹ bá ní tọ́lá gẹ́gẹ́ bí ẹ ṣe pọ́n làánú ó ṣe tu sí òhò hmm. sí etí gbọ̀ yé gbogbo tí ẹ pọ́n dànù òwe ìròyìn títú làwa ó tu o. Tinubu sọ̀rọ̀ ní gbogbo òwe ìròyìn tó jáde lówùrọ̀ tí ò ní mọ̀ mọ́ pé àwọn òwe ìròyìn wọn ò lè mọ́sálá ìgbé torí kan tó jẹ́ ti ayélujára látànà ti ń fò káàkiri ìgboro ayé awáwò abóòtọ́ ni àbérè ni àbáwàdà hmm. wọ́n ní gbogbo àárín ìrìn àjò káwá tán tilé tilé òun ẹ̀ Tinubu ni ó ti tó gẹ́ báyìí o hmm. ó ti gé àtọwọ́ tí wọ́n fi ń gbọ́ bùkátà àárín ìrìn àjò ní iléeṣẹ́ ààrẹ ti igbákejì ààrẹ ti àwọn mínísítà mínísítà kódà ọkàn ọ́fíìsì ìyàwó ààrẹ náà báyìí. tọ ìròyìn tí ó dàbí ọjà tí gbogbo ìwé ìròyìn tó jáde lóòrọ̀ tòní tí wọ́n ná òun náà ni ti àlejò tí EFCC gbà àlejò bẹ́tà ẹ̀dú wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí ní bẹ́tà ló fi ń pajú pín lákòlò àjọ EFCC nígbà tí wọ́n fi ọ̀rọ̀ pò ní gògóńgò pọ̀ kí ọmọ sọtẹ̀ àwọn ọ̀rọ̀ kan bóde o ẹ̀dú nìkan kọ́ o àǹtí sàdíà wọ́n mú àwọn náà pé kí wọ́n wá sọ tẹnu wọn ṣe rí fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ọjọ́ tó ti pẹ́ àtìkù pàtẹ́wọ́ fún tinubu pé a èyí tinubu ṣe yìí ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ká má bò sí kò mbẹ ká má bò sí kò mbẹ tinubu ṣe léyìí na àtìkù talk am ìwé ìròyìn na dem write am. yes mm. lórí ti bẹ̀tẹ̀ ìdùn àjọ efcc ti sọ pé o nìkan kọ́ o. torí pé bí náà bá láwo kò lè gòkè odò mhm. àwọn àgbààgbà tó jẹ̀sẹ́bì wọ́n ti tanná rẹ̀ rámọ́rámọ́ àjọ EFCC mhm. ó ti dọ́dọ̀ àwọn báǹkì báǹkì kan mhm. ìpè ẹ̀yin náà wá wí tìyín àtàwọn tó jẹ́ lọ́gàlọ́gà láwọn iléeṣẹ́ báǹkì tó lóko tó lórin lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní yóò tó wákàtí tó pọ̀ díẹ̀ tí wọ́n fi ń bá èdú wọ́n bá a fà á wọ́n bá a wọ̀ ó náà sì ń dá wọn lóhùn hmm. àbọ̀ rẹ̀ lókùtà gbọ́. tọ́ àwọn ọmọ nàìjíríà ti kan sára sí tinubu o ìmátì ọkọ bí tinubu bí ó ṣe já ìwọ̀n àwọn èèyàn tí ọmọ kọ̀wọ́ rìn pẹ̀lú ẹ̀tọ́ já wọn wáyà sílẹ̀ pé òun ò fẹ́ káwọn èèyàn wá tò rẹ́rẹ́rẹ́rẹ́ ó sì jẹ́ pé owó ìlú náà ní bá lọ àwọn ọmọ nàìjíríà pàtẹ́wọ́ wọ́n pàtẹ́wọ́ ìròyìn yẹn pé òkè ní abẹ́ náà la tún ti rí ìròyìn míì níbi tí gómìnà Ṣèyí Mákindé ti ń sọ pé à òótọ́ òun náà ni àtàrí ọmọ tuntun gbà kó àmọ́ tí ó tẹ̀yìn ẹ̀ yọlẹ̀ nìkan lè sọ o ẹ wò ó ká mọ̀ pààrọ̀ àsìkò tí wọ́n yọ sọ́bsidì yìí ọ̀wọ̀ kódà kankan Mákindé Tinubu ti alọ́yọ̀ ọlọ́sọ bẹ́ẹ̀. Adeleke ti ṣe gómìnà tiwọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó kìlọ̀ fáwọn tó yàn sípò tí wọ́n jọ ń darí àkóso ìlú pé tẹ́ ẹ bá fi jẹ àjẹbánu pẹ́rẹ́ tí tí tẹ́ ẹ bá fi jẹ àjẹbánu pẹ́rẹ́ <laughs> ojú yóò tó yóò tó tóóró. wa ná <laughs> ọ̀rẹ́ wa kò ṣeé ṣe kí wọ́n fìyàn sí ipò òṣèlú kéèyàn wọn. tẹ́ ọ mọ̀ pọ̀nkàn la ṣé bó tí wọ́n bá fún èèyàn pọnlá náà owó fífún ẹ̀tọ́ èèyàn. ọ̀pọ̀lọpọ̀ òṣèlú wa jẹun náà ni. mi gbọ́. ọ̀pọ̀lọpọ̀ ipò òṣèlú wa jẹun náà ni. wa jẹun ni. wa jẹun ni. wa jẹun ni. ẹ ń bá sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí ẹ̀ ẹ̀ ẹ̀ dá wa lóhùn. aa Ah, wá jẹun ní. bàbá yìí ti bínú ah. pé ẹ ń bá sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí. bọ́ọ̀ bá sì jẹun àwọn tẹ́ ẹ bá jọ ń ṣiṣẹ́ pọ̀ tí ẹ yàn tí ọ wọ́n jẹun wọ́n sì jẹun dáràn sí ọlọ́run. ẹ eh, ege. wọ́n jẹun dáràn sí ọlọ́run ẹ ẹ ẹ ẹ ẹ ẹ mọ ti bàbá táìsó láàrin ni ẹ ó lóun ò ní jẹ àwọn tí ó sì jẹ wọn rọgbà yìí ká ní ẹ bá wọn bá pa People's Bank. kọ́lọ́ fọ́ọ̀mù kẹ́ẹ̀ nírètí ọlọ́ni. Ah ó sì mọ̀ pé bàbá jẹ́ ọ̀kan gbòógì nú àwọn tí mọ̀ bẹnu àtẹ́lu àìṣedédé ìjọba nígbà náà ìjọba bàbá ní ah, ah, bọ́dà mi ẹ̀yin ẹ̀wá ẹ̀wá ẹ̀wá ẹ̀wá ẹ̀ máa bọ̀ wọ́n kàn gbé wọn eh. sí di owó. bàbá sì tún ṣèṣe rẹ̀ wípé aṣọ péńpé lè laṣọ èsì sí. bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀tì tí ọ̀làpẹ́ gógó ní ìmọ̀ wọ̀ àti níkà máa ń gbé ní ìmọ̀ wọ̀ àwọn tí wọ́n wá jọ ń ṣẹ́pọ̀ àwọn ń dagbada bolẹ̀ agbada burúkú burúkú ní ẹ̀ ń yí àwọn dagbada bolẹ̀ ní ẹ̀ gbogbo People's Bank bá fìdí rẹ̀ bi <laughs> bàbá ní àhá ẹ wá wò bí wọ́n ṣe ṣe kí. wọ́n wá tún bàbá pè pé bàbá Mm-hmm. ẹ̀yin náà ti rí báyìí <laughs> ebi àwa ló lè. bó ṣe dùn ṣe nù. <laughs> ẹ̀yin náà ọlọ́run dákú. bàbá ọ̀fọ̀ mọ́ títí ọlọ́jọ́ fi dé. <laughs> ó lágbára ọlọ́run kọ́ sànú nìyẹn. ẹ̀yin àwa náà àgbẹ̀ nǹkan rápálá wọ situation room ti ajá àbálẹ̀ tí a. Hmm. ẹ̀yin ní ngelalè ọmọ pé ó gé nǹkan sí alẹ́ etí ní àná ó sọ̀rọ̀ sí ìta ló kọ ààrẹ Bọ́lá Tinubu pé ààrẹ ti. Mm ibẹ̀ ni wọ́n ti kéde bí wọ́n ṣe gé àwọn court of governance kìíní kan wọ́n wá ní ìwé kan tó jáde tó tiẹ̀ fa gbogbo àwọn rọ̀tìrọ̀tìrọ̀tìrọ̀tì táwọn èèyàn ń bínú wọ́n nígbà wọn ní ní Ministry of Humanitarian Affairs nkankan wọ́n fẹ́ lọ rèé ṣe humanitarian ní Kogi. Mm àwọn òṣìṣẹ́ láti iléeṣẹ́ àwọn lọ́gàlọ́gà tí ó wà tẹ̀lé mínísítà lọ hmm. wọ́n ní àwọn advance team kan pé wọ́n ti kọ́kọ́ lọ mọ́ ní à ṣé president ni lọ sí ojú ni anyway wọ́n lè protocol anyway wọ́n nígbà tí wọ́n wá yẹ owó ọmọ pé ọ̀nà ló pè tàn kan fún mi pé owó nígbà tí wọ́n ní kẹ́nìkan lọ sí ìrìn àjò ló kọ́ léṣẹ́ ńgbò tí ó ti wá sí owó ná nínàkúnà ó ti bà náà ọwọ́ ń fílẹ̀ lọ́ọ̀ bá ṣe náwó ń jẹ ẹ fílẹ̀ pé báyìí mo ṣe náwó mo ọkọ̀ láti Ìbàdàn lọ sóṣòdì látòṣòdì <laughs> dé Ìkòyí <laughs> ó ṣàṣì kò tí kò tí ì bá owó tí a kò fún. ọkàn kọ ara ìsòkúta man no be wood body no be stone. <laughs> ọ̀gá tó wá ràn lọ rìn àjò wá wá wá wá ẹ nà wetin you like. wọ́n ta kó fún ọ kí ni èwo ni. ọ̀gá ọ̀gá make you understand na body no be stone. <laughs> kí ló fi yẹ ṣe. ẹ body no be stone ó sì yí ọ̀gá náà pé ara ẹ̀ sókúta <laughs> bẹ́ẹ̀ náà lélẹ̀ wọ́n ní wọ́n wá rí i pé wọ́n ní owó flight nínú mm. owó tí wọ́n fi lọ ṣe humanitarian wọ́n wá kọ owó flight fáwọn òṣìṣẹ́ láti Àbújá sí Kogi Eh, eh, ẹnìkan two hundred thousand owó flight láti Abuja sí Kogi wọ́n ní bó bá tún wá dé airport náà taxi ní airport Kogi tí ó tún gbé wa nílùú twenty thousand owó ah, owó hòtẹ́ẹ̀lì wọ́n ṣàṣì gbogbo ẹ̀ àwọn èèyàn wá ń bèrè pé eh, airport ó níbẹ̀ ní Kogi <laughs> tẹ̀ fi fẹ́ gba owó flight ṣé kò sí láti Abuja sí Kogi. ẹ ẹ sì mọ sọ ńlọrin ẹ wọkọ̀ lọ Kogi ẹ ẹ sọ nílọrin ẹ sọ Kwara. wá wo bí nàìjíríà ó bá bàjẹ́ tán yanyan àjùmọ̀ṣe gbogbo wa náà ni o. bẹ́ẹ̀ni o abóhùnmọ̀ ni bí ọba sì da bí ọba sì da àjùmọ̀ṣe bí òṣìṣẹ́ ọba kan civil servant kan abolade hmm? ṣebí civil servant kan náà ni yóò endorse ẹyìn kọ́ọ̀sì tí wọ́n ní àwọn fẹ́ẹ́ fi lọ sí àwọn allowances yẹn. bẹ́ẹ̀ni àbí ṣe bí director kan kan ni ó ṣé director mọ̀ pé flight two hundred thousand láti Abuja sí Kogi hmm, hmm. láti balẹ̀ sí airport èwo airport tí ò sí. <laughs> mọ kàrò yẹn. àdókòẹ́ all right o oríṣiríṣi àwọn nǹkan náà ló kúnnú ìwé ní òwúrọ̀ ti òní ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn yóò tẹ̀síwájú láti máa gbọ́ ẹjọ́ ǹso lórí ìyọkúrò nípò ẹni tó ti wà ní ipò igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ eyín ẹnjìnìà Ralph Ọ̀lànìyàn tó sọ pé ìyọtẹ́ yọmí ẹ yọmí dáa Mm, February eight ni wọ́n sọ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹjọ́ ọ̀hún so ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bákan náà àwọn èèyàn ti ń gbé lágbolágbo àwọn èèyàn ti ń gbé lágbolé àti àwọn ibùdó káàkiri ìpínlẹ̀ yìí wọ́n ní wọ́n ń kérora ni mm. torí kí sì ni kì í ṣe pójú ọ̀rọ̀ wọn ni ojú ọ̀nà tí ọ̀dà yìí ni mm-hmm. ojú ọ̀nà tí ọ̀rọ̀ gbọ́ láwọn ojú ọ̀nà tẹ́ lẹ́bùrú já ẹ̀bùrú internal roads ní ilẹ̀ Ìbàdàn mm. tó Hmm. inú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ sí o. Davido bí nǹkan bá fi ṣe mí ìwọ ni kí wọn ó bùṣọ o Tiwa Savage lọ́sọ bẹ́ẹ̀ fún Davido kí láàdé torí ọlọ́run kí lè fi ń ṣe wà lọ́wọ́ lọ́dún tuntun hmm. kí elédùnmarè kó bá wọn parí ẹ̀. ọlọ́run sì ní jẹ́ nǹkan ó ṣe nǹkan ò ní ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wa. nǹkan hmm. ò tiẹ̀ ní ṣe gbogbo wa ẹyin ṣé a lè lọ sell the market ká padà wá ah, ká wá mú àwọn àlàyé. bí Fẹ́mi bá sọ pé òun ṣe o tó bá ṣe tó bá ti rẹ́dì àwa náà rẹ́dì. ajá balẹ̀ ajá balẹ̀. From Monday to Sunday, I dey work very hard. When my body no tranga, I go take Panadol. Because I no fit sit dey look away. must to hustle to meet my target, yeah. Every day, in case your body they pain you, people headache they worry you. But I don't paracetamol, go make you well again. But I don't paracetamol, go make you well again. But I don't paracetamol, go make your body can be good for papa. But I don't good for mama. But I don't for the kids ever. But I don't paracetamol headaches pain fever sabi for all people handle oh. take ibonadol sabi am comot for your body one time na bondo chemical industry limited maker of obonababe They do am bonadol They for pharmacy store and patent the medicine shop when near you but if your body no sharp after three days go see your doctor bonadol They knock out to headache pain and fever fast àǹfààní ńlá tí relé yìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tí náà mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú perimeter fence àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó o gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyọ̀ KK Global Engineering Company tó wà ní MKK multipurpose building agara odò ẹja àwọn lónìlẹ̀ grace estate tó wà ládébáyọ̀ area olúyọ̀lé local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ rà ní four hundred and fifty thousand naira ní grace estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní san díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù dáǹfààní yìí ó tó kásẹ̀ ńlẹ̀. follow whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three ayọ̀ ń bọ̀ ó mo róye o. tó operation seven Two seven ó dá mi lójú ayọ̀ rẹ̀ adé rè o ẹ kú ojúlọ́nà ẹ̀ mímí ẹ̀ ti mè ìmọ̀lára rẹ̀ ti ń gbojú ọjọ́ afẹ́fẹ́ rẹ̀ ti ń fẹ́ wọlé yẹ́ àmìlúmilẹ̀ mi gbogbo àgbáyé títí ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún táwọn ogun ọ̀run ti máa ń sọ̀kalẹ̀ bàbí sí event center lọ́jà agbára ìmúlójú ọ̀nà Ṣàngó Sẹ́lẹ̀yẹlé tọ́lọ́run tọwọ́ akọni obìnrin tí pé wọ́n mi gbogbo àgbáyé gbé kalẹ̀ màmá wòlíì ọmọ wòlíì pásítọ̀ mrs ẹ̀bọ́lúwọlúwa ṣèyí bákàrẹ̀ operation seven to seven ó wọlé dé bíbà aago méje alẹ́ sí méje ìdájí ni lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four níbi tí gbogbo ènìyàn ti mọ bẹ́sọ̀ funfun sára kíniwí láti pàdé arúgbó ọjọ́ tẹ́wọ́ gbari gbẹ̀bùn àtìgbéga tó hẹ̀rẹ̀ tẹ̀ fọ́nù twenty twenty four tó bá ti dé gbogbo àgbáyé ní mọ̀kú torí àmì lùmí gbòòrò mi gbogbo àgbáyé ìṣòro ẹlẹ́ẹ̀kan lọ́dún ni operation seven to seven pastor mrs ẹ̀bọ́lúwọlúwà ṣèyí bákàrè màmá gbọ́ràn mi rò ẹ̀kú ìmúrasílẹ̀ operation seven to seven lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù twenty twenty four láago méje alẹ́ sí méje ìdájí ọjọ́ kejì tán la o. gbogbo ẹ̀yà rẹ̀ dá. pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity eye care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ. àti ìpènijà. nípa ojú. láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. tí ó wá sópin. ní ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún tí a wà yìí. third november twenty twenty three. fún ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́. ọ̀fẹ́ tún ní àyẹ̀wò. fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò. àti ìtọ́jú ọdún yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa àǹfààní bẹ láti lo pos and transfer láìsí extra charges. ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny constant building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀ ọdún titun dé jésù mo bẹ̀ ọ́ o ọ̀rọ̀ bí àdánwò máa má gbé bá wa o ọdún titun ti dé jáde kúrò nínú ìdè èṣù má wà nínú ìdè èṣù ní ọdún tuntun jésù fẹ́ tú ọ sílẹ̀ wá bá pàdé ní ọjọ́ sátọ̀dé ọjọ́ kẹtàlá oṣù kìíní ọdún yìí láti agogo mẹ́jọ àárọ̀ sí agogo mẹ́fà ìrọ̀lẹ́ jésù fẹ́ fi òpin sí gbogbo wàhálà ìdààmú àti ìṣòro ayé rẹ ṣé àìrọ́mọbí ni àìrọ́kọfẹ́ ni àìráyafẹ́ ni àìsàn ọlọ́gbẹ́gbẹ́ ni àìsàn ojú oorun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iléeṣẹ́ ìránṣẹ́ tí ó mú ìkéde wá òun náà ni no more tears evangelical ministries ní olúyọ̀lé estate òpópónà horizon hotel ìbàdàn zero eight zero three six zero eight three eight nine three. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì yá ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Mojo, Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tún ti dé o ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o. Láti forúkọsílẹ̀ ẹ yọjú sí ọ́fíìsì yìí flat Success House Seven Up Road Oníwọlé Main Estate Ring Road Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out a tún ti gbede o. ẹ wá bá wa ra o. two pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọkànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. di landlord. ìgbésẹ̀ ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o ilẹ̀ tí pọ́ǹpì plot kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ni one million naira péré ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve arẹ́tẹ̀dù street ààrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti múrewa àmúrewa àṣemáṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. developer that cares. Música ọ̀gẹ̀rẹ̀ má gọra ẹ̀ má jẹ́ kẹ́ni ìbọ̀dì ó fi ẹ́ pa lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́ easy buy ti wà available across all solar stores dandan kọ́ kò bá kò kò jọ̀njọ̀ dé ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀ tó o bá ti ń sàn dá ọgbọ̀n nínú iye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa níwọ̀n náà bá doni fóònù tó sì mọ sèyókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ilé ìtajà solar telecoms ní kẹ́ ẹ mọ̀ yíyà sí ẹ̀yin bọ̀bọ̀ bèbí bàbá àti màmá tẹ̀ ń kọminú àti ra fóònù fọmọ yín nílé ó ó ti bọ́ rọrùn dé ní solar telecoms ó yá gbé bọ́dì ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge number twenty one nko abiola way aiko insurance building ring road challenge nìbàdàn tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms and electronics ti ń bẹ ní balloon building àbáyọ̀mí bus stop ìwó road tẹlifóònù wọn ni zero nine one six nine nine eight one six two four solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíráàbù ẹ̀ ẹtúyáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o ẹrù tí ó dórí òkè àfihàn mountain of fire. ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú ìbàdàn. nínú ìrìn àjò aládọ́run ọjọ́. ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwọn àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi gbàgbọ́ gun orí òkè àfihàn wa báyìí báyìí. oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀. bẹ́ẹ̀ ni àdúrà ti dánilẹ́kọ̀ọ́. ìkọ́ni ẹ̀mí mímọ́. tó fi mọ sẹ́mi àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀. bákan náà ni iṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ charity ògbẹ́yìn. ẹ máa bọ̀ wá pàdé ọlọ́run alàyè nípasẹ̀ bàbá àti màmá omi ìyanu àfihàn wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sìn àtọ́gùn ọkùnrin sí ọlọ́run aláyè ló ń darapọ̀ mọ́ wa ó ń lọ lọ́wọ́ báyìí o láti oṣù december january february tó fi wọ march oṣù kẹta ọdún tuntun four unforgettable months of miraculous transformation of life lẹ́lẹ́ yìí o ẹ zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́ ilé ìwà ayò bọ̀dá àdìsá ẹ dákun ẹ̀jẹ̀ rẹ̀ ni. ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kọ̀ náà ló sì ń lé ta wá sí ìṣá. of course. ẹ of course lónìí lé. mo ní táyé lónìí lé tà ń sí. ẹ ẹ ó ṣe ohun tó tó báyìí nírú wa ò sì mọ̀. ẹ máa wọ bẹ́ẹ̀ yẹn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí. wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate estate three hundred thousand naira pé ni wọ́n ta plọ́ọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rí ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n lòun nípìn bẹ́ẹ̀ o. wàláì mo fọ ẹ dákun fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ́ọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ọ̀yá pé design brick sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún látọwọ́ design bricks ṣòfẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ́yẹ. royal sky media academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ̀. ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tìmítòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jìnì. nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ́ nìwọ̀n yìí tó o bá darapọ̀ mọ́ royal sky media academy lílọ́rin iṣẹ́ ìgbàlódé pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ̀ tí ó mọ wà pẹ̀lú rẹ lóòrèkóòrè ìwọ náà sì lè máa kọròyìn kàròyìn ṣàgbékalẹ̀ ètò àti bá a ṣe ń ṣàmójút ètò rédíò bàbá di pèdèpèdè bó la ti ń sọdún wo tí òfin ní dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣíwò fúnra rẹ̀ nínú kunu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọn náà lè jálábà pé inú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kà sí wa lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge Ibadan. pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ ọ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. ọlọ́run àwọn bàbá wa ọlọ́run àwọn bàbá wa yóò tún rìnrìn àgbà nínú forty days mighty hands of God from heaven open air kùsì twenty twenty four àkórí ìsọjí agbára ìtọ́ máa bẹ̀rẹ̀ látọjọ́ monday fifteen january friday twenty two slavery. impossibility become possible. gbogbo kò ṣeé ṣe ní jésù ṣe tó tó fẹ́ sọ ní ṣíṣe. wá gba ìyanu rẹ nípasẹ̀ ìgbéró lórí àwọn ìránṣẹ́. ọba prọfẹ̀tì nàìjà. jọlá jésù. prọfẹ̀tì kẹlẹ́ bolúlàdé. pásítọ̀ ìsáyà wọládé. prọfẹ̀tì akíakíadé. prọfẹ̀tì ii testimony. prọfẹ̀tì benjamin akande. prọfẹ̀tì ayọ̀dé ajírọ̀tutù. prọfẹ̀tì oníbìtà. evangelist ajayi emmanuel. prọfẹ̀tẹ̀s anna michael. prọfẹ̀tẹ̀s tosi akínwálé. prọfẹ̀tì ògbéró. pásítọ̀ salawu. adéfíó yerufọ. evangelist olùdarí samuel. prọfẹ̀tì dayọ̀. jayọba. evangelist olùkìt tìrì ó máa kọrin ẹ̀mí. general evangelist níjọ csc kárí ayé prophetess kaya ọ̀làdẹ̀jì olùgbàlejò ní pastor sa àti evangelist mb ọ̀làdẹ̀kọ̀ aago márùn ìrọ̀lẹ́ ní sájí lójoojúmọ́ gbogbo friday ìṣòro ni pé csc orísun ayọ̀ christian prayer center revival grand wa tó wà ní ìbàdàn ìjẹ̀bú òde express sábò bus stop ìdí ayọ̀ rẹ̀ ń bàdàn àwọn ti pàdé o. àjà balẹ̀ àjà balẹ̀. tọ lára ìròyìn tí ìmọ̀ tó mójú mi kò ń bi àkórí ìròyìn àmọ́ nígbà mo sì ti ari náà ní ìsìn yóò padà di kíkà bí a bá pè yẹn ní <laughs> àṣà àjẹun olóṣèlú ah! <laughs> ó bẹ́ẹ̀ gan o. ẹlẹ́nu màrí máa jẹ́ olóṣèlú ẹlẹ́nu màrí hmm. ẹgbẹ́ labour àjíìpù olóṣèlú bẹ́ẹ̀ni government power ẹgbẹ́ labour ti sọ òkú ọ̀rọ̀ rúgudu kan báyìí sí Doyin Okupe pé olóṣèlú múnúkún òun ni o ibi oúnjẹ bá ti rẹ́dì lọ <laughs> sí mọ. ok ọkà ń gbà tó bá dá sí. you are a food is a ready politician uh, <laughs> english alright ẹ jẹ́ a lọ síbi tí gbogbo èèyàn ti ń kan sára sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà fún ìgbésẹ̀ akínkan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé gbogbo ìwé ìròyìn lọ kọ́ o. pátápátá. pátápátá ọ̀dà A àṣẹ báyìí. àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ń kan sára sí ààrẹ bọ́lá tinubu wọ́n ní àlàmú ẹ̀ ṣe nìyẹn o pé ó ṣe léyìí nípa bó ṣe mú àdínkù bá owó ìgbọ́bùkátà ìrìn àjò táwọn èèyàn máa fi kọ́wọ́ rìn tẹ̀lé ìrìn àjò abẹ́lé àti ìrìn àjò ilé òkèrè tí ó ti má dínkù báyìí àwọn èèyàn tí ọmọ tẹ̀lé ń kówó rẹ̀ ó lè bá àjà wálẹ̀ hmm. ìròyìn ń rè o wọ́n ní ní àná tí ṣe ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ tí ìròyìn gbàgbóró kan ní orílẹ̀-èdè nàìjíríà pé ààrẹ bọ́lá tinubu ó ti gé iye àwọn èèyàn tí wọ́n máa tẹ̀lé kọ̀wọ́rìn lọ fún iṣẹ́ ìlú pé ó ti má dínkù bá wọn pẹ̀lú èròǹgbà pé òun ò fẹ́ ká máa lo owó tùlù máa fi gbọ́ bùkátà àwọn kan ń kọ́ wọ́ọ̀rìn tẹ̀lé ààrẹ lọ sí ìrìn àjò ilẹ̀ òkèrè ní o àbí tàbẹ́lé domestic àti international travels pẹ̀lú ìdá mẹ́fà nù mẹ́wàá tàbí ká pé ìdá ọgọ́ta nù ọgọ́rùn-ún sixty percent ni ààrẹ fi gé àwọn ń tọrọ àjẹ ìròyìn yẹn pé wow wọ́n ní ẹni tó kéde ọ̀rọ̀ yìí ló kọ ààrẹ bọ́lá tinubu òun náà ni àjúrì ngelale àjúrì òjúrí tó fi ju ọ̀rọ̀ yìí sí ìta ngelale kò bẹ́sùbẹ̀wà tó fi gé ọ̀rọ̀ yìí wẹ́lẹ́wẹ́lẹ́ sétí ọmọ nàìjíríà mọ̀ ṣe múṣẹ́ ràn láti lè ṣe ààrẹ presidency ńgbà tó pe oníròyìn wá sílé ìjọba àpátápàrà agbára tí ń bẹ ní àbújá ó ṣàlàyé ló kọ ààrẹ bọ́lá tinubu ngelale ní ààrẹ bọ́lá tinubu ni wọ́n ti buọ́lu ohun tí mo fẹ́ kéde sétí ayé yìí o òun náà sì ni pé gbogbo ibikíbi tí òun máa rìnrìn àjò lọ fún iṣẹ́ ìlú kan àbó míì bóyá nílẹ̀ òkèèrè ni àbí lábẹ́lé nínú nàìjíríà òun ti mú kí àdínkù bá gbogbo àwọn òǹkọ́wọ́rìn rìn pọ̀ pẹ̀lú ààrẹ tí wọ́n máa ń kọ́mọlùbọ́ pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí lọ́gàlọ́gà lẹ́nu iṣẹ́ ọba o olóṣèlú tí a yàn sípò ní o àti abẹ́sìnkáwọ́ kan lọ́hùn abẹ́sìnkáwọ́ kan ní ààyè rẹ̀ láti tò bẹ́ẹ̀rẹ́ bẹ́ẹ̀ tẹ̀lé ààrẹ ààrẹ ní ọ̀yọ́ mọ́ o ìlú àbújá ní ìgélálẹ̀ ni ó ti ń yànnàná ọ̀rọ̀ yìí sétí àráyé ó ní èrè ìdí pàtàkì tí ààrẹ fi gbé ìgbésẹ̀ yìí ni wípé àwọn àjẹmọ́nú tí máa ń tìdí akọ́wọ́rìn pẹ̀lú ààrẹ tí máa ń tìdí ẹ̀yọ esther codes ààrẹ fẹ́ mú àdínkù bá àti gbogbo àwọn duty allowances tí máa ń rọ̀ mọ́ ààrẹ fẹ́ gé ni torí pé orí ń tà ló lásìkò yìí ààrẹ sì mọ̀ pé a gbọ́dọ̀ tètè máa ṣọ́wó ná bí kọ́ <coughs> àfàìmọ̀ kí omi ọmọ pọ̀ ju ìyẹ̀fun lọ nídìí ọrọ̀ ajé nàìjíríà ni ó ní fún ìdí èyí ààrẹ ti yànnàná rẹ̀ o bí ìgbésẹ̀ wọn ó ṣe di gbígbé ó ní yóò ìgbésẹ̀ yìí yóò sàn dé gbogbo iléeṣẹ́ ìjọba àpapọ̀ federal ministries gbogbo ẹ̀ka aṣẹ́ níjọba àpapọ̀ department àti gbogbo iléeṣẹ́ lájọ-lájọ agencies pátápátá tí wọ́n ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ọ́fíìsì ààrẹ tí wọ́n ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ọ́fíìsì igbákejì ààrẹ vice president tí wọ́n ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ọ́fíìsì ìyàwó ààrẹ àti ìyàwó igbákejì ààrẹ olùdámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn àti ìkànsí aráàlú sí ààrẹ bọ́lá tinubu àjúrí ìngélálẹ̀ ó ní ẹ wo iṣẹ́ tí ń rán òun òun náà ni òun sì ti jẹ́ pé lágbára lọ́wọ́ elédùmarè láti ìṣẹ̀yẹ lọ ààyè mọ́ tò ní tòkutò tẹ̀lé ààrẹ kọ̀yọ́mọ́ ó ní kódà ó ti di wípé àwọn òṣìṣẹ́ aláàbò gan tí wọ́n máa pọ̀pọ̀ yàmúra tẹ̀lé ààrẹ bí ààrẹ bá lọ sí àwọn ìpínlẹ̀. ó kàn jàǹkan kúrò nínú àpò àsùnwọ̀n ìjọba ó di jù à nínú àpò ẹni ẹlẹ́ni kan nínú àtẹ̀jáde etí Frank Schwaibu tó jù síta lánàá ó ló jẹ́ nǹkan tó burú o wípé e, e, ètò tí ìjọba ní tí wọ́n fẹ́ fi mú ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà kúrò nínú ìṣẹ́ àti òṣì kí ebi ọmọ pa ọmọ nàìjíríà kú ní bí ìgboro ayé ṣe rí báyìí wọ́n ní ọgbọ́n èyí tí ìṣàkóso All Progressives Congress APC wọ́n wá sọ di lábẹ́ ní abẹ́ àkóso tiwọn ó ṣe àlàyé pé ńgbà tí Tinubu tí ó yẹ kí a kàn sára sí i wípé ti ní kí bẹ́tà ìdú ọbẹ̀tà kọ́ wa lọ rèé rọ́kúnlé náà pé a nígbàgbọ́ pé ó sì tún ti pẹ́ pọ̀ jù gan kó tó gbé ìgbésẹ̀ wọ́n ní lákọ̀ọ́kọ́ náà wọ́n ní kí ni tí Tinubu kọ́kọ́ rò tó fi yan bẹ́tà ẹ̀dú ní mínísítà pé kó wá bọ́ sí ipò alákòóso lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí ó ní torí wípé nǹkan tó burú púpọ̀ jù ni ó ní ó ti fi pé Tinubu gbé òṣèlú ó gbé lékè kéèyàn kájú iṣẹ́ láti ṣe é ó ní ìrírí wo ní bẹ fún bẹ́tà ẹ̀dú láti gbé kí wọ́n fi ṣe mínísítà lórílẹ̀‐èdè nàìjíríà náà o gẹ́gẹ́ bí wọ́n ti kọ sínú àtẹ̀jáde hàn wọ́n ní bẹ́tà ẹ̀dú kò tiẹ̀ yẹ kó ajẹ́pọ̀ nìkan ni wọ́n ò jẹ́ kó forí kó kínní yìí o àwọn kan ń bẹ tí wọ́n mórí mù tó yẹ pé etí wọ́n ṣe àgbàlọ́ mẹ́rin pọ́nbélé níwà tí wọ́n wò kó àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ọ̀rọ̀ wọ́ họ tí wọ́n mọ̀ mọ̀ yàwó kan sọ́tọ̀ láti mọ gbọ́ bùkátà fún wọn pàápàá lákòókò tí a ṣe ọdún kérésìmesì pẹ̀lú ọdún tuntun ó ní bí ẹni tẹ́mi èṣù ń lò ní nǹkan tí àwọn èèyàn tí wọ́n lò wọ́n sì hùwà aláìdáa o tó kódà kò lóko méjì ní tó burú tó gan kò tíì sí lábẹ́ ọ̀ràn wọ́n tún á sọ ọ̀hún wípé ilé ìfihàn pé àwọn owó èyí tí bẹ́tẹ̀ ìlú tó gbọ́dà síta fún àpò àsun ẹnìkan báyìí ó ti fihàn wípé òun gangan ó ní lọ́wọ́ ó sì dì sẹ́rù ó ní bẹ́ẹ̀ bá tún wò síwájú sí i wọ́n ní ó fi owó kan síta ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó fún àwọn èèyàn kan pé wọ́n ó fi wọkọ̀ bàálù wọ́n balẹ̀ sí ìpínlẹ̀ Kogi níbi tí ọmọ òtí ní pápákọ̀ òfurufú kankan ó ní àhá bóyá ọkọ̀ òfurufú o àwọn ìyá mi ò ṣòròǹgà mhm. bóyá ni wọ́n wọ̀ ni o ọkọ̀ ń ga sì mọ́ wọn ẹni tó ń gbẹnu sọ fún Àtíkù ó tó tẹ̀síwájú ó lẹ́ kí ìjọba ìkóṣe àtúnṣe sí iléeṣẹ́ tó rí sí ìgbáyégbádùn ọmọnìyàn yìí Humanitarian Affairs Ministry àti àwọn nǹkan míì tí wọ́n nílérò ọkàn láti jẹ́ kí ayé ọ̀dẹ̀rùn fún ọmọ Nàìjíríà èyí táwọn kan lọ sọ di ATM àbí POS tí wọ́n fi ń jowó mu mhm. ní orí àga ìṣàkóso ọwọ́ àtúnwòye o ó sọ pé ṣe rí ẹni tí ń bẹ ní ipò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ipò mínísítà èyí tí wọ́n fi bẹ́tẹ̀ ẹ̀dú sí wọ́n lòun gangan òun náà bùkànjàn èyí ò Sadiya Umar Farouk tó ń bẹ ní ipò yìí lákòókò Buhari pé òun gan wọ́n sì ń ṣèwádìí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ fún bílíọ̀nù lọ́nà mẹ́tàdínlógójì èyí tí wọ́n sọ pé wọ́n tún ti lọ́mì ní abẹ́ àkóso rẹ̀ Ṣàìbù ó tún sọ̀rọ̀ síwájú sí o ó ní lónìí bẹ́tà ìdú ó sọ pé ó tó mílíọ̀nù mẹ́ta àwọn òrùlé ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fún ní twenty twenty thousand naira lákòókò ọdún pé ẹgbàá ẹ fi sọdún o ó ní àmọ́ ìtọ́ ba nínú jẹ́ jù bẹ́ẹ̀ ni pé kò sákọọ́lẹ̀ kankan a sì rí ilé kankan tí a sọ pé wọ́n ju twenty thousand naira sí àwọn pé káwọn òfìsì ọdún ó ní ẹ wá wò ó irú kí ní ìṣẹ̀lẹ̀ nígboro ayé yìí ó ní eléyìí sẹ́rí ọ̀rọ̀ bẹ́tẹ̀ ìdúnìkan kọ́ o àbí àlímọ̀ ṣé o tàbí ìsàdíà Umaru Faruku ó ní tó wà ń bẹ̀ ni pé àwọn jàǹkóríkò míì kan tó ń bẹ̀ lábẹ́nu tí wọ́n mórí mù ó ní ó yẹ kí a wá lọ rèé wá ọ̀nà tá a fi lọ rèé tú àṣírí àwọn èèyàn wọ̀nyí ó ní àfọgbọ́njàlú lólè yìí ti ń pọ̀ jù hmm. lábẹ́ ìjọba APC. Hmm tó ì jẹ́ pé àpò àsan orílẹ̀-èdè nàìjíríà wọ́n sì dàlú níbì kan tí sì ń jó sẹ́ẹ̀kẹ́ àwọn kan wọ́n wá ń yó bẹ́ẹ̀kẹ́ mhm. ebi wà ń pa àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní gbogbo ohun tí wọ́n ṣe ní ìlànà anumọ̀ẹ́lò ẹ̀ ní o ìlànà pé ibi tá a ti wà lẹ́sàn náà láti wo rẹ̀ ni wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti wá ń lò gẹ́gẹ́ bí irinṣẹ́ báyìí pé ìṣẹ́ tó mumi orí ọmọ nàìjíríà pa ọmọ nàìjíríà gẹ́gẹ́ bí ntí ọ̀jẹ̀ káwọn kan ọmọ ìṣàkóso Tinubu Ṣáìbù ó tún sọ̀rọ̀ síwájú sí i ó ní sẹ́rí àwọn lájọ-lájọ míì tó ń bẹ̀ ọ́ tọ́yẹ kí wọ́n tètè bójú wò wọ́n o kì í ṣe ọ̀dọ́ ti bẹ́tẹ̀ ìlú nìkan kí wọ́n bẹ̀rẹ̀ sí í tú ó ní àrò àwọn tọ́jú oníròyìn investigative journalism oníṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ á wọn ní àṣírí kí Tinubu kó lè tètè mú àwọn míì tí a bá yọ lójú dèhùndèhùn tí èrò owó yìí tí wọ́n èrò lójú àwọn jàǹkóríkò tí wọ́n ń lówó tọ́yẹ kí aráàlú ó fi ṣe àǹfààní tí wọ́n ń lò nílòkulò iléeṣẹ́ ààrẹ tí wọ́n sọ̀rọ̀ ń jò ní pé one hundred million ni à ń fi ra ìrẹsì fún ìkọ̀ọ̀kan àwọn tí wọ́n jẹ́ ọmọ onulégbìmọ̀ aṣojú ṣòfin àti two hundred million fún ìkọ̀ọ̀kan àwọn sẹ́nẹ́tọ̀ wa pé kí wọ́n pín ní ibùgbé ibi tí wọ́n ti di ìbò fún wọn wá sílé ìgbìmọ̀ asòfin ó ní síbẹ̀síbẹ̀ wọn kí là mọ̀ gbọ́ àwọn èyí ń sọ pé àwọn ò rí rẹsì o àwọn ò sì rí owó kankan ó ní ta ni ká wá gbàgbọ́ ta ni ká wá gbàgbọ́ ọlọ́run ọ̀ ẹ̀ wá gbà wá there is God iná parí ìròyìn ọ̀hún inú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ sí. ọ̀rọ̀ sì ń bọ̀rọ̀ ọ̀ bọ̀ eégún aláré Pat Utomi ó ti sọ̀rọ̀ ó ní àwọn olóṣèlú Nàìjíríà mọ̀ọ́mọ̀ ya bàtà ní Nàìjíríà lọ́nà tí ìwà àbàjẹ́ tí ó fi máa bí sí tí ó fi máa rẹ̀ sí ni Nigeria structured by politicians to encourage corruption English ẹ̀jẹ̀ àgbọ̀ Agba ọ̀jẹ̀ kan ní agbo ọ̀rọ̀ tó ń lọ àti ìyànnàná rẹ̀ ẹni tó tún jẹ́ kọ̀dí alárẹ̀mú tí ń léwájú ikọ̀ kan tí wọ́n ń pè ní National Consultative Front NCF ọ̀jọ̀gbọ́n Pat Otomi òun ló tún ti fọ́ gudugbe ọ̀rọ̀ ní òwúrọ̀ tòní sínú ìwé ìròyìn ó ní bẹ́ẹ̀ bá wo Nàìjíríà dáadáa àwọn olóṣèlú wa mọ̀ọ́mọ̀ ya bàtà ní Nàìjíríà lọ́nà tí ìwà àbàjẹ́ ó mọ́ bí sí tí ó mọ́ ọ rẹ̀ sí ni èyí tá à ń pè ní corruption ó ní kíni wọ́n mọ̀ọ́mọ̀ gbìn kó lè bá a mọ̀ so ìwà àbàjẹ́ tó tún gàgàrà ni òótọ́ mi òun ló yìí lásìkò tí wọ́n pè sórí tẹlifíṣàn aládàáni kan lánàá tí wọ́n ní kó náà wá sọ o ibi nǹkan dé dúró lórí ètò ọrọ̀ ajé nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí nígbà tí òótọ́ mi tọ́ ọ̀rọ̀ là á òun ni ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní ẹjẹ́ àti ibi ọrọ̀ ajé nàìjíríà bẹ̀rẹ̀ ó ní ṣe ọmọ nàìjíríà ọmọ ṣẹ́ pé àwọn ọmọ pé ọrọ̀ ajé nàìjíríà ó ti dorí kodò gbáà débi pé ń mú ìgbésí ayé tí ó burúkú jù bá àwọn ọmọ nàìjíríà ni àwọn ọmọ nàìjíríà ń lálàṣe nínú ìpayín keke àìríṣe àìríjẹ àìrímu tó sì jẹ́ pé kò fẹ́ yí ọ̀pọ̀lọpọ̀ mọ́ oníṣẹ́ bíi wọn wà ní bí ìbáṣẹ̀ bíi àwọn jẹgúdújẹrá alájẹrankábá alájẹ ẹ̀bọ́kọ̀ olóṣèlú tí wọ́n ń gbé sípò tó sì jẹ́ pé àwọn ni wọ́n ń jẹ àkàrà gbogbogbò wọn ní ìjẹkújẹ tó fi jẹ́ pé èérún tó kéré jù nù ti ń bọ́lẹ̀ kò bọ́ sẹ́nu ọmọ nàìjíríà àjẹtán ni wọ́n ń jẹ́ o Pat Otomi ni ẹ wá ní kí ọrọ̀ ajé ó dàgbàsókè kò lè dàgbàsókè ó ní ẹ wá ní ká mọ̀ nípèníjà nínú ọrọ̀ ajé àá nípèníjà. Ah, ó ní àṣẹ̀ṣẹ̀ nílò ẹnìkankan láti bá wa bá fa ní gbólóhùn ó ní àti rí pé ìgbìnlẹ̀ka ń tá a bá gbìn náà làákà ó ní ẹ máa wo àwọn olóṣèlú tẹ̀ ń wò tí wọ́n ń jẹ àjẹbánu tí wọ́n ń jí owó nàìjíríà yìí wọ́n ń dá owó jí o ẹ béèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ọba civil servants náà hmm. pé olóṣèlú tó bá sì bọ́ sípò irúfẹ́ àpapín wo ní máa ń bẹ láàrin olóṣèlú àtàwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọba nílẹ̀ yìí ó ní ṣe ibẹ̀ ní ìdàgbàsókè ni ó ti wá bá nàìjíríà kò lè bá bá àbá pàwàdà ó ní òótọ́ pọ́nbélé tá a fi ní tanra wa jẹ ni pé n ti ń ṣẹlẹ̀ ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí ìmọ̀ọ́mọ̀ ya bátà ní ìjẹkújẹ kalẹ̀ látọwọ́ àwọn olóṣèlú nàìjíríà ni ló fi jẹ́ pé ẹ̀ẹ́rí àwọn olóṣèlú bí wọ́n bá ti gbé wọn sí ipò báyìí wọ́n mọ̀ sojú tókítókí bí ìgbà tí wọn ò rí owó rí ni ó ní ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ní kòkòrò tó rorí ọ̀pẹ lọ́ọ̀rì kọ́lé sí ni o kì í ṣe torí ọmọ nàìjíríà ni wọ́n ṣe ń ṣòṣèlú torí ara wọn ni o torí tí wọn ò jẹ ó ní ẹ wá wò ó ó ní ká má tan ara wa jẹ ṣé ká sọ pé ètò ìjọba alágbádá democracy tá à ń ṣe ní nàìjíríà ṣó ń ṣiṣẹ́ ká má tan ara wa nàìjíríà is not a working democracy kò mú yes débi wípé a máa fọdún yín dún nílànà ìdìbò ni oníbàbá dìbò ti sáì ní wọ́n sọ pé ah, ìbò yóò dà wọ́n ní ẹja tún dúró de ọdún mẹ́rin tí ń bọ̀ bóyá yóò tún dà oníbọ̀dún mẹ́rin tí ń bọ̀ náà bá tún dé yóò tún burú ju ọdún mẹ́rin tó tún kọjá lọ àwa ń fi ọdún yín dún nílànà ètò ìdìbò tí ọ̀dà kankan ó ní àwọn olóṣèlú kọ̀ wá kàn wọ́n àwọn kàn máa dúró de ètò ìdìbò tí ń bọ̀ ni ẹ̀bẹ́ẹ̀ yán yán yán bẹ́ẹ̀ kéékèèké kọ̀ọ̀kan wọ́n wọn àjẹlẹ̀ wa hùn ni wọ́n fi máa dúró de ètò ìdìbò tí ń bọ̀ oníṣẹ́ rí ìwé òfin tọdún 1999 tá a pa pí ta ní òun là ń ṣàmúlò fún ìjọba alágbádá democracy nàìjíríà ìtara ẹni jẹ ni à ń tanra wa ni ó ní 1999 constitution àti ìrìn àjò òṣèlú tá a bẹ̀rẹ̀ láti ìgbà náà ọkàn jẹ́ ìpàtẹ ìtàgé fún eh, ètò òṣèlú jẹunjẹun kì í ṣe fún ìjọba alágbádá tí mú ayé tura fún ọmọ nàìjíríà ìròyìn yẹn pọ̀ lọ́wọ́ mo ní a kí ló tó yìí mọ̀ yá a ka díẹ̀ torí yín ni o. ẹ mọ́ ti ìjẹ́ kó rẹ̀ yín o ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà àjẹgúdújẹra ó sì ń tẹ̀ síwájú o wọn kọ́ la fi ń kà o kò ní rẹ̀ yín kò ní rẹ̀ àwa náà tá à ń kà á ọ̀rọ̀ ti bẹ́tẹ̀ ẹ̀dú wọ́n sọ wípé EFCC wọ́n ti pè é pé kọ́ wá bá wọn ní ọ́fíìsì àwọn wọ́n sì ń fi ọ̀rọ̀ pò ní ọ̀fun lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní títí dìgbà tí wọ́n lọ rí kọ ìròyìn nírọ̀lẹ́ àná ọ̀dọ̀ wọn lọ́wọ́ ọ̀ tí ó ń wí tẹnu rẹ̀ lórí àti tanáwádìí débi kòńkò dùn látàrí owó kànjàn èyí tí wọ́n sọ wípé mínísítà wa fún ìgbáyégbádùn ọmọnìyàn dókítà bẹ́tà èdò èyí tí wọ́n jẹ́ kí owó nǹkan bọ́ kọ́sọ́ sínú àpò àsan ẹnìkan lórílẹ̀‐èdè nàìjíríà kó lè dè pípọ́nlá àjọ EFCC wọ́n ní lánà òde yìí ni o wọ́n ní wọ́n tún á bẹ̀rẹ̀ sí ní tan iná ramọ́ramọ́ wọn láti dọ́dọ̀ àwọn báǹkì kan lórílẹ̀‐èdè nàìjíríà níbi tí àwọn owó iléeṣẹ́ yìí níbi tí wọ́n ń kó pamọ́ sí ṣé wọ́n ní tá a bá fa gbùrù gbùrù a fagbó gbùrù ti fagbó báyìí o torí pé àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá àwọn báǹkì wọn wọ́n ti pè wọ́n o pé káwọn náà wá ṣe àlàyé àwọn owó tí wọ́n gbé sọ́dọ̀ yín ìgbà wo ni wọ́n gbà báwo lẹ ṣe ń nà ẹ kó àwọn ìwé wá document tí ó fi hàn ìgbà tí wọ́n gba owó ọjọ́ tí wọ́n gba owó àti ẹni tó ṣàìsì wọ́n ní bí wọ́n ṣe ń wò báyìí ọlọ́dà bíi ẹni pé àwọn tó jẹ́ lọ́gàlọ́gà báǹkì yìí kì í ṣe pé wọ́n ó dè wọ́n mọ́lẹ̀ rárá o wọ́n ní ẹ kàn sáàtì ẹ̀ wá bẹ́ẹ̀ bá ti wí tẹnu yín fún wa káyọ̀sì fún wa ní àwọn dọ́kúmẹ̀ntì àwí kẹ́ ẹ̀ máa lọlé ẹni tó kù o wọ́n ní àwọn lọ́gàlọ́gà báǹkì yìí àwọn náà ti wá débẹ̀ o lánàá tí wọ́n ti lọ rèé ṣe àlàyé ẹnu tiwọn ẹnìkan tó sọ̀rọ̀ nínú àjọ EFCC lónìí ọjọ́ ajé wọn ti kọ́kọ́ ránṣẹ́ sí bẹ́tà ìdú pé kọ́ mọ́ bọ̀ ó sì lọ bẹ̀ ní àná àmọ́ ọlọ́gbọ̀n gẹ́gẹ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò ìmọ̀ ní ọmọ dojúkọ níbẹ̀ kódà wọ́n tún ṣe àlàyé ọ̀ pé ẹni tó wà ní ipò kan náà pẹ̀lú rẹ̀ tẹ́lẹ̀ rí lábẹ́ ìjọba Muhammadu Buhari òun náà ń jẹ́jọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́dọ̀ àjọ EFCC èèyàn Ajia, Sadia, Umar Farouk tí wọ́n sọ pé wọ́n fọ̀rọ̀ pọ̀ òun náà lọ́fun pọ̀ báyìí gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ ń ṣe wí ó ní mínísítà tẹ́lẹ̀ ríhùn alẹ́ ẹjọ́ Monday ni wọ́n kọ́kọ́ túlẹ̀ pé kó máa lọ wọ́n tún ní kó máa jíbọ̀ lánàá ọlọ́mọmọ dààmú wa wọ́n ní ó tún ti jí débẹ̀ lánàá ó sì mẹ́mẹ́ tí wọ́n fi ń lọ rí kọ ìròyìn yìí Umar Farouk obìnrin ni o wọ́n ní wọ́n ń fi ọ̀rọ̀ pò náà lọ́fùpọ̀ lórí thirty seven point one billion naira léyìí tí wọ́n sọ pé wọ́n tún gbé fún Ghana lábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí mínísítà tó ń rí sí ìgbáyégbádùn ẹ̀dá lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí oníròyìn tún ṣe ń kọ́ wọn ni Hajiya Halima Shehu tó náà tó wà ní ìgbẹ́nu ti National Social Investment Program tí wọ́n fi máa pín owó fún aráàlú lẹ́kàǹkà láti dóòlà ìṣẹ́ àti òṣì ní orílẹ̀-èdè yìí òun gangan náà wọ́n ní wọ́n tó ti pè ọ́ náà pé kọ́ máa bọ̀ ó látàrí bó ṣe pín àwọn owó kan tí wọ́n sọ pé àwọn pín pẹ̀lú àṣẹ ààrẹ tẹ́lẹ̀ rí Muhammadu Buhari pé yíyùn láti lè jẹ́ kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí ìṣẹ́ ọ̀hún ti mú orí wọn kọ́mọ́bà pa ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ pé nígbẹ̀yìngbẹ̀yìn owó kankan kò dọ́dọ̀ ẹnì kankan lórílẹ̀-èdè wa nàìjíríà yìí hmm. a ti ṣèyí ṣe o hmm. ní ìròyìn yìí òun náà tó pariwo hmm. inú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ sí o. Ṣèyí Mákindé ní àsìkò tí wọ́n yọ sọ́bsidì yìí ọ̀sẹ̀ àìwo ni àhín. kò sẹ́ẹ̀ ìjókòó <laughs> jẹ́ ààrẹ. táwọn tó bá jẹ́ aláṣẹ bá ti lè mọ̀ pé nǹkan ń ṣe aráàlú ó ti dáa. sísọ nìkan ò tó náà ah, ẹ̀bẹ̀ mi sísọ nìkan ò tó àní ẹ ṣe nǹkan kí ara ó ìdẹ̀rùn òde kára ó túlé tó kojú báyìí lọ nímọ̀ sọ nìkan ò dáa anyway ẹ̀yìn kọ́dé kò ń tó wá sọ̀yọ́ padà fọ́nrán kan ti ń káàkiri níbi tí ìwọ náà ó ti rí ọ̀gọ̀rọ̀ àwọn tí ń gbọ́ àná ẹ̀ ti rí níbi tí gómìnà Sanwó-Olú Èkó tó ti sọ fún ọ̀gá sọ́jà tí ó one way tó tako ìlànà lílọ kábọ̀ ọkọ̀ lójú pópó lẹ́kọ̀ọ́ náà sọ pé a ah, come here come here gómìnà ń sọ fún pé ó yá ẹ mú ẹ gbé hmm. wọ́n fẹ́ gbé ọ̀gbẹ́ni lónìí à ah, sọ́jà ni mí o àmì sọ́jà your excellence sir àmì sọ́jà ìyẹn ni sọ́jà òkú excellence ni ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀kadà ẹ̀ náà àmọ́ fọ́nrán kan wà ń jáde <laughs> ah! Eh. àwọn sọ́jà kan wá bẹ̀rẹ̀ sí lọ sí ìkànnì ayélujára ah, eh. nǹkan mọ̀ ṣe o èèbó tó ṣe social media yìí. kọsẹ́. Ah, nǹkan mọ̀ ṣe o ṣé báwọn sọ́jà ṣe máa ń jáde láwọn kọ́ńtínẹ́ǹtì àgbáyé yòókù tí wọ́n á máa bú ah. àwọn aláṣẹ wọn lórí social media oh. all right tiwa kọ́ láti dájọ́ ẹjẹ́ àkàbíyàn ṣe kọ́ ẹ̀yin náà ṣáà ti rí fọ́nrán tí à ń sọ yìí ẹ̀ ti rí wò táwọn èèyàn bẹnu àtẹ́lu gómìnà Sanwó-Olú pé a bó ni ó ṣe sọ kọ̀bákùngbé ọ̀rọ̀ sí odidi sọ́jà káti ẹ̀wọ̀n sọ́jà ìbáwá gba one way nǹkan lọ́wọ́ afarú ọ̀rọ̀ tí gómìnà sọ síun ọ̀gá sọ́jà kan ló wá gba ìkànnì ayélujára lọ lọ́wọ́ lọ rèé sọ wábi wọ́ sí ọ̀rọ̀ tí etí kún gbọ́njò ní tó di dòní ọ sọ sí gómìnà sanwó wípé a sọ́jà gba one way ṣe wá dogun ọwá ọwá mú ọwá rẹ̀ ní iwájú ayébáwọn torí kò fi ọ̀kadà gba one way n tí ọ̀gá sọ́jà kan lọ sọ lórí ìkànnì ayélujára àmọ́ ní ìròyìn lónìí iléeṣẹ́ ológun orílẹ̀‐èdè nàìjíríà ọ̀gá sọ́jà tó lọ sí social media wọn ti palẹ̀ òun náà mọ́ wọn ni yóò jẹ́ wábi wọ́ sí ìyà níwájú òfin iléeṣẹ́ ológun tí wọ́n dá sèríà tó nítumọ̀ jẹ́ iléeṣẹ́ ológun Nigerian Army àná ni wọ́n kéde pé àwọn ti lọ́ọ́ rí gbé sọ́jà kan tó jẹ́ ọmọ ológun eléyìí tó láálé gómìnà babájídé sanwó-olú èkó fún pé wọ́n pàṣẹ kí wọ́n gbé ọkùnrin ológun kan tó fọ̀kadà gba ojú òpó tí ò lójú pópó ẹni tí í ṣe ọ̀gá ológun orílẹ̀-èdè nàìjíríà chief of army staff ọ̀gágun tarid lágbàjá òun náà ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé a ti pa láṣẹ kí wọ́n lọ rèé gbé sọ́jà tí ń sọ̀sọ́kùsọ sí gómìnà babájídé òun a fẹ́ jẹ́ kí ọmọ nàìjíríà káàkiri àgbáńlá yìí ọmọ wípé àǹtí àti sọ́jà tó fi ọ̀kadà gba wọ́n ń we o àti sọ́jà tóun náà sọ̀rọ̀ ẹ̀ di olùgbèjà tó lọ sórí social media òun ntí wọn bá káwọn kàtìkàtì tí àìfàyè gbarú ẹ̀ nílé iṣẹ́ ológun ni bí wọ́n sì ṣe ṣeun amúnibú ni ẹran àbí yẹn ni ọ́ o ìwọ̀n àwọn ni wọ́n fẹ́ kẹ́rẹ̀ yí iléeṣẹ́ ológun àmọ́ kì í ṣe ti iléeṣẹ́ ológun tó dúró fún níwà ìsọnù tí àwọn ará abíhùn tí wọ́n hù ṣe é rántí pé ọjọ́ kejì oṣù kínní ọjọ́ kejì ọdún tuntun January second twenty twenty four òun náà ni gómìnà sanwó ni ọlọ́rìí dàbò ọkùnrin sọ́jà tó fi ọ̀kadà gba wọ́n wè lẹ́kọ̀ọ́ tó sọ fún ẹ come here come here ìyọ̀n rẹ̀ ẹ gbé ẹ palẹ̀ mọ́ ní pé sọ́jà ni mí o sọ ẹ rántí pé sọ́jà ni mí o ológun ni mí ọba jẹ́ sọ́jà nǹkan kàǹkan kémi náà tó kàǹkan. ọ̀dà èmi ò mọ bí n ti ọ̀fẹ́ kà lẹ́ẹ̀kan òun tó ní ìlú le ọjáde lẹ́nu gómìnà Ṣèyí Mákindé bóyá òun náà ni ìwọ náà fẹ́ kà òun akọ́lé mi fẹ́ kà ah, ah. gómìnà Ṣèyí Mákindé ló tún sọ̀rọ̀ níwájú tèmi báyìí wípé kò gbèrègbè ní ọdún twenty twenty four yìí ò yọ jẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ò sì ní gbàgbàkúgbà ẹni ọba ti òfin lójú àwọn kọlù òkè gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ó ti sọ pé ọdún 2024 yìí yóò jẹ́ ọdún táwọn èèyàn wọn ò ní gbàgbé o torí ọdún tá a fẹ́ kí òfin ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ó ní ọdún eléyìí ẹnikẹ́ni tó bá kọlu òfin àwọn náà kọlu wò ní gẹ́gẹ́ bí ó ṣe wà ní àkọsílẹ̀ gómìnà Mákindé ló ń sọ̀rọ̀ yìí wípé ó pọn dandan o kí a fi òfin múlẹ̀ ká sì dúró ti òfin kí a bá ń fẹ́ kí àwọn tó jẹ́ olùdókòwò kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó lè bá a dá wọn lọ́rùn láti wá dá iṣẹ́ sílẹ̀ ńbẹ̀ ó sọ pé ibi tí ọ̀rọ̀ àìtẹ̀lé òfin tó ń mórílé ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ló ti ń gbẹnu tán ọ́ onítẹ̀ ẹ̀ bá wò ó àwọn èèyàn kàn máa wa ọkọ̀ bí ìgbà wọn ṣe pé ọkọ̀ sọpọlọ ní orí wọn ni pé iná bá ní kí wọn ó dúró wọn ò ní dúró ó ní kò sí kò ìwà kò gbèrègbè ìní tí wọ́n wò ìjọba náà sì ní gbèrègbè láti dá sẹ̀ríà fún wọn ó léyìn àwògedengbe ẹlẹ́ẹ̀kejì ó ní àwọn tí máa ń lọ ilẹ̀ onílẹ̀ ẹ̀ gbà ẹ̀yin ajagun gbalẹ̀ tẹ́ ń gbalẹ̀ káàkiri etí yín mélòó gómìnà Ṣèyí Mákindé ti sọ pé ó ní àwọn ọkọlù yìí o àti àwọn èèyàn tí wọ́n kàn máa da ilẹ̀ sí agbede méjì ojú ọ̀nà tí wọ́n sọ ìlú di ẹlẹ́gbìn ó ló sì ti wá ń sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́nu báyìí tí wọ́n sọ pé ẹ̀gbin wa pọ̀ gómìnà Mákindé ní sọ̀rọ̀ náà jáde níbi ìsìn àjùmọ̀ṣe fún ti ọdún 2024 láti kí ọdún tuntun káàbọ̀ gómìnà Ṣèyí Mákindé ó wòye wípé tá a bá fẹ́ kí ìpínlẹ̀ ọ̀yọ́ kó náà gòkè àgbà ó ní a gbọ́dọ̀ wá ọ̀nà tí a fi fa ojú àwọn olùdókòwò mọ́ra pàápàá ó ní tá à ń fẹ́ kí a wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìpínlẹ̀ èkó àti àwọn ìpínlẹ̀ míì tí wọ́n ní àjẹyó àti àjẹsẹ́kù ó ní tí yóò sì jẹ́ kí aráàlú gangan náà kí ọrọ̀ kó sàn dọ́dẹ oníkálukú wa ó ní lórí èròǹgbà fún ọdún tuntun èyí tí ọwọ́ lédè yìí gómìnà ṣèyí mákindé sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe táwọn ti dáwọ́lé àwọn rò pé ó parí o tí àwọn ó sì lọ rèé jókòó pẹ̀lú àwọn tó jẹ́ olórí ẹ̀ka àwọn òṣìṣẹ́ ọba láti jọ dúnàdúrà ó ní ó tún rọrùn láti máa tó yín ná ẹ ká fi jọ jókòó ọlọ́run tó jọ jókòó ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ ọ tí gómìnà sọ kí má bàa lọ ṣe èsìká tí wọ́n náà ní mo fẹ́ <laughs> sẹ́nu pọ́ńbì kó fi ka ìyókù kọlu wo ní ìròyìn ilé lọ́bàdé bí àṣà ọkọ̀ ọ̀rẹ́ mi kan. ní ọdún yìí níwájú òfin bọ́ bá kọlu òfin òfin kọlu ọ yes. twenty twenty four yóò ro níwájú mm. òfin ni o. yes. all right àfikún nínú ọ̀rọ̀ tí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ sọ níbi ètò ìsìn ìdúpẹ́ pàtàkì thanksgiving service tó wáyé ní sẹkítẹ́rìàtì ìjọba láti kí ọdún tuntun káàbọ̀ níbẹ̀ ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà ṣèyí mákindé ló ti ṣàlàyé pé ẹ wò ó àsìkò tí wọ́n yọ owó ìrànwọ́ orí epo àsìkò tí ọ̀sẹ̀ ni àkọ́dá o ó mú kí nǹkan burúkú kó ba ọmọ nàìjíríà ní ìbàkúbà tó fi jẹ́ pé lásìkò yìí ó ti dọ̀ràn fún mẹ̀kúnnù láti rí ẹgbẹ̀rún kan náírà one thousand naira láti rí fi gbé ìgbésí ayé báyìí ó ti dọ̀ràn sọ́rùn ọmọ nàìjíríà ó ní mẹ̀kúnnù tó bá jàjà rí ẹgbẹ̀rún kan náírà báyìí ní ìsìn wàláì búrẹ́dì ẹ̀yọ kan báyìí ni ó fi rà lọ́ba tán bẹ́ẹ̀ ni o gómìnà ṣèyí mákindé ní fún ìdí èyí ètò ìjọba gbogbo gbọ́dọ̀ dojúkọ bí ìdẹ̀rùn àti ìdẹ̀kùn bí ó ṣe wà fún aráàlú o nírúfẹ́ àsìkò tí ìpèníjà tí ó wà ní àárín ìlú báyìí pàápàá ní orílẹ̀-èdè wa nàìjíríà tọ́ gómìnà mẹ́nu bàá débi pé ẹ̀yin òṣìṣẹ́ ọba ẹ dákun ẹ jẹ́ ká sún ṣòkòtò wa ká sún lè dán in lásìkò yìí o àsìkò tí a jọ fọwọ́sowọ́pọ̀ tá a ṣe àwọn iṣẹ́ ìdàgbàsókè àtàwọn àkànṣe iṣẹ́ tí ó jẹ́ kí ìlú tún rú gọ́gọ́ kọ́ta sánsán òun náà lásìkò yìí o nǹkan ó ń kan ní ìlú o gómìnà sọ débi tọ́ mẹ́nuba náà pé ẹ̀yin òṣìṣẹ́ ẹ má jẹ́ á rí ẹ̀yin ẹgbẹ́ òṣìṣẹ́ labour ẹ má jẹ́ á rí ẹ̀yin àti ìjọba gẹ́gẹ́ bí ẹ̀ńtà mọ tíkì tákà mọ tákù ara wa ẹ má jẹ́ á mọ ríra wa bí we versus them no ẹ jẹ́ á mọ ríra wa bí us versus us ni láti mú kí ìdàgbàsókè kí ó dé àárín ìlú ẹ̀yin ẹgbẹ́ òṣìṣẹ́ àtàwa tá à ń ṣèjọba ìfọwọ́sowọ́pọ̀ nílànà àjùmọ̀ṣe láti jẹ́ káwọn ẹ̀jẹ̀ tá a jẹ́ faraàlú láti jẹ́ kí èrè dí ìjọba àwarawa kó dẹnu wọn dáadáa láti jẹ́ kó wá sí ìmúṣẹ ìròyìn yẹn pọ̀ mọ́ yàkà díẹ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ní <laughs> iyọ́ tí wọ́n yọ sọ́bsidì àsìkò tí ọ̀dà ni ọ́bùrókè láwùjọ ọmọ nàìjíríà ní dísìn. ajá balẹ̀ ajá balẹ̀ ilé iṣẹ́ wo ni mò ń pariwo. ọ̀pàpà global service limited ọ̀pàpà global service limited ọ̀pàpà tí ó kẹ́ nàìjíríà limited faster and reliable uber service ọ̀tá microbe service. Shipping agent tó sáwọn yọ export and import global services limited lábẹ́ aláṣẹ bàbá wa Bọ́lápàdé Ọ̀bádàrẹ. Obapad Global Services Limited is located at number twenty-one and twenty-two Bello Street, Ladipo, off Express Road, Oshodi, Lagos, zero seven zero three seven three seven zero three seven two and Airport Road, Obapad Bus Stop, abẹ́ẹ̀gì second gate airport quarters alákíá ìbàdàn ọ̀yọ́ state zero eight zero three nine three three six two six four they are also located at number eight caradon way off west green road tottenham london n one five five eb telephone zero seven four four double six eight six seven nine six three. ilé worship twenty twenty four ọba fìyè jà. ọmọ rírì bá fìyìn jagun sẹ́kùn. ìpàdé yìí tá a pàṣẹ fún his wise and word evangelical ministry ti olúborí ọmọ ẹ̀mí media and marketing management àkórí ẹ̀ when we work with the Lord nígbà tá a bó olúwa rẹ̀ ẹ̀mí ọlọ́run alàyè yóò rìn ní agbára pẹ̀lú gbogbo ọkàn tó bá fara hàn nínú ìpàdé yìí yóò àwọn olórí ẹ̀mí tó ń bọ̀ ọ̀túnbàfẹ́mi fárí padà kásítà pásítọ̀ káyọ̀dé òyewalé adédọ̀ṣùmáyọ̀wá bárú samu olúgbẹ̀ngà ìyanu olúwa praise kristiana onídòyìn fúnmi ọlábọ̀dé táíwò àdùkẹ́ olúwa kẹ́mi ẹ̀mọ́dásùn àpàr ìránṣẹ́ ọlọ́run ló ń bọ̀ pásítọ̀ ajayi emmanuel pẹ̀lú evangelist adémákin wàlú máa da ayé ètò pásítọ̀ adénẹ́kan district superintendent lólùgbàlejò special appearance ẹni ètò olùṣègùn bámidélé pẹ̀lú báyọ̀ falẹ́jẹ̀ proudly supported by voice of yahweh travels and tours media partner fresh fm blast fm pẹ̀lú tiwantiwa one oh six point five eob multi-concept pẹ̀lú tv africana ló package ẹ̀ ọjọ́ sunday fourteenth january láago mẹ́jọ òwúrọ̀ làwọn pàdé nínú ìjọ cac òkè ọlọ́run kì í dojú ní district headquarter number two property Akíntúndé Igodalo estate Olómi Ìbàdàn. dadi yes dadi ẹ jọ̀wọ́ ẹ jọ̀ọ́ mo ní help yín ni sà mo wà stranded Ìlọrin ni mo ń lọ sà mo wá sọ́dọ̀ ń nìbàdàn ni but unfortunately mi ò bá wọn mo dẹ̀ fẹ́ padà sí Ìlọrin báyìí báyìí anything tẹ bá lè fi assist mi. Ìlọrin ló ń lọ àbí. bẹ́ẹ̀ ni sà. gentleman wọlé màá gbé ẹ dé Ìlọrin Ìlọrin gan-an ni mò ń lọ wọlé no problem. Uh, daddy uh, you see actually. actually what? ọ̀lẹ alápámọ́síṣẹ́ wojú mi dáadáa mo pàdé ẹ ní challenge láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni mo rí ẹ ní wo road lánàá same story ó jẹ́ lọ́ọ́ wáṣẹ́ṣe orìpọ̀ apárìpọ̀ ẹsẹ̀ àwọn ẹgbẹ́ ẹ ló ń làkúta ní kwari ó wá pọn báàgì yàbí ẹ ń pọn ọmọ aláìní tìjú ó jẹ́ lọ́ọ́ yípadà kú ọlẹ́gbẹ̀ẹ́ mọ́tò mi. ẹ ṣeun sir sorry sir. ajá balẹ̀. ajá balẹ̀. ẹ ṣeun tẹ jókòó tì wá o ìròyìn ajá balẹ̀ náà ní sì ń kàn yín kù láti fresh ìlú Ìbàdàn ìròyìn míì èyí tá a tún fẹ́ kà yìí ó dà bẹ́ẹ̀ pé ó tún kan ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá ilẹ̀ ìbàdàn ojú ìwé kọkàndínlọ́gbọ̀n iná ni wọ́n kọ sí gẹ́gẹ́ bá aago wa náà ṣe sọ pé aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú mọ́kàndínlọ́gbọ̀n twenty nine minutes page twenty nine ni ìròyìn yìí wà wọ́n ní àwọn tó jẹ́ olùgbé ní ìgboro ilẹ̀ ìbàdàn wọ́n ń ké ìrora ọ̀ láti orí àwọn ojú ọ̀nà etí kò ṣeé máa rìn mọ́ ní ìgboro ayé ìgboro ilẹ̀ ìbàdàn ni wọ́n sọ pé ó ti di páńpẹ́ ìwàhálà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ olùgbé báyìí tó pé lílọ bíbọ̀ ó ti yí dan imọ́ wọn lọ́wọ́ àtẹni tí ń wakọ̀ àtẹni tí ń gun alùpùpù wọn ni náà ni wọ́n ń kérora gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune ṣe kọ́ láàárọ̀ tòní wọ́n ní gómìnà Ṣèyí Mákindé ní àkókò kan ni wọ́n ti pinnu tí wọ́n sì ṣe ìlérí pé àwọn ojú ọ̀nà kan yóò di títúnṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá ní olú ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe ilẹ̀ Ìbàdàn àtàgbègbè rẹ̀ nígbàtí gómìnà Ṣèyí Mákindé tí wọ́n ti parí àwọn ojú ọ̀nà kan ní Ìdó ìjọba ìbílẹ̀ Ìdó pẹ̀lú èmí tí wọ́n tún ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sọ pé àwọn ń tún àwọn ojú ọ̀nà kan ṣe bíi oníbùsọ̀ bíi mẹ́sàn-án ó lé díẹ̀ tó wà ní ọ̀mí àdìó ní ojú ọ̀nà Ìdó lọ́hùn àwọn èèyàn tí wọ́n ń gbé ní ìgboro ni wọ́n sọ pé iṣẹ́ rí kọngílá tí ń ṣe iṣẹ́ àwọn àgbàṣe yìí wọ́n ní kò tí ì ṣe iṣẹ́ tó dáa tó torí pé kò gbówọ̀n àti pé kò bá àkókò tí wọ́n dá kò bá o àwọn ojú ọ̀nà míì tí wọ́n tún ṣàlàyé pé gómìnà ṣe ìlérí láti túnṣe ní ọlọ́run ṣògo ọ̀nà àkànrán níjọba àbílẹ̀ ọ̀nà àrà ìyágànkù GRA access road nìbàdàn south west local government àti àwọn ojú ọ̀nà gbàǹkọ̀rọ̀kọ́yà kọ̀ọ̀kan tí ó wà ní bódìjà ní ìbàdàn north local government pẹ̀lú àwọn ojú ọ̀nà ní ìjọba àbílẹ̀ olúyọ̀lé ẹgbẹ́dá àkínyẹ̀lé àti ìjọba ìbílẹ̀ lágẹ̀lú wọn ní ká sọ díẹ̀ ká mẹ́nu kò lára ojú ọ̀nà tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe tí wọ́n sì ń ṣe lórí rẹ̀ dáadáa òun náà ni wọ́n tún fẹ́ kọ sí àhín wọ́n wá ṣe àlàyé wípé bẹ́ẹ̀ bá wò ó ńṣe ni ojú ọ̀nà yìí iṣẹ́ àgbàṣe bẹ̀ lọ́ ń fà kùnùnùnùnùnùnù torí pé ìgbà tí wọ́n dá ó ti ń ré kọjá lọ wọ́n ní ojú ọ̀nà bẹ̀rẹ̀ ọlọ́run ṣògo amúlòkọ àkàrán lọ sí dágbòlò tí wọ́n sọ pé wọ́n sọ di oníbejì wọ́n ní challenge odò ọ̀nà eléwé àpáta àti ojú ọ̀nà apẹtẹ àwọ̀tán àkùfò tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe àtúnṣe tiẹ̀ náà ní ìjọba ìbílẹ̀ ọ̀nà àrà fún àpẹẹrẹ wọ́n ní ojú ọ̀nà tí wọ́n bẹ̀rẹ̀ tán sọ di oníbejì ní ọlọ́nṣògo lọ sí ọ̀nà àkànrán wọ́n ní bẹ́ẹ̀ bá wò báyìí ó dàbí ẹni pé wọ́n ti pátì wípé eruku ni kí wọ́n máa fi kun àtíkè ń bẹ̀ ọ́ torí pé àwọn èèyàn ti ń sọ awuyewuye kan pé ńgbọ̀ báyá wọ́n kúkú tún pátì ni tó pé wọ́n ti máa gbà ṣẹ́ṣe tí ń bẹ níbẹ̀ pé peculiar ultimate concerns limited ilẹ̀ tí wọ́n gbé iṣẹ́ fún pé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ yóò tún pa lẹ́yìn òtì náà ni tí ó tún lọ rí gba iṣẹ́ míì níbòmíì olùgbé kan ní agbègbè ọ̀nà àrà Bọ́lá Adégòkè lọ́jọ́ ṣẹ́gun Tuesday ló ṣe àpéjúwe iṣẹ́ tí wọ́n ṣe mẹ́ ipe wọ́n ti ń fi falẹ̀ púpọ̀ jù pé kódà pa kò tún gbé wọn tó bó ṣe yẹ àti pé àkókò tí wọ́n dá ó ti kọjá gẹ́gẹ́ bí Adégòkè bó ṣe tẹnu ó ní iṣẹ́ àgbàṣe yìí tó wà ní àdójúkọ iléeṣẹ́ epo kan tẹ́ pè ní Bovas Trailer Park FF Gas ní Abẹ́ẹ̀kú ní ọ̀nà àrà náà àti àwọn ojú ọ̀nà míì wọ́n ní ó dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wà níbẹ̀ wọ́n sọ pé ǹjẹ́ wọn ò ti gbàgbé àwọn náà báyìí olùgbẹ́mì ọmọọba Musiliu Adékọ̀yà ó sọ wípé gómìnà ló sọ̀rọ̀ ní May six twenty twenty two wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àgbàṣe kan táwọn mọ̀ pé ó yẹ pé àwọn ó ti ṣe tó ti fẹ́ mọ́ wọ ọdún kẹta báyìí wọ́n ní àwọn ó ti parí ẹ̀ nígbà tí ọjọ́ pé tètè ọba fi tó wọ́n tá a bá wá ń sọ nípa bí ọ̀nà ṣe gbé wọn tó quality wọ́n ní ah wọ́n ní àwọn mọ̀ pé iṣẹ́ gidi ni àwọn ó ṣe àwọn sì mọ̀ pé àwọn tún lè ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ ìgbà tá bá fi rí oṣù mẹ́ta sí oṣù mẹ́rin gómìnà sọ pé àwọn ó ti parí rẹ̀ iṣẹ́ kan tí wọ́n tún sọ lójú ọ̀nà òpópónà àjíà airport road iná ni wọ́n tún mú ojúwò tí wọ́n ní àwọn lọ rèé wò ń bẹ̀ wọ́n ní wọ́n ti parí eléyùn gangan tí àwọn sì ń wò kí iṣẹ́ míì kó tún gbéra sọ ṣùgbọ́n ní ìparí o wọ́n ní gbogbo àwọn èèyàn tí wọ́n wà ní ojú ọ̀nà àkànràn ìní wọ́n ń bẹ gómìnà pé wọ́n mọ̀ jẹ́ kí agbaṣẹ́ṣe ìkọ́pa iṣẹ́ ìtì o torí ibi tó dé dúró yìí orí gángan tó lọ́wà wọ́n ní àìsí kí aláṣẹ pati iṣẹ́ àfi ẹni tó bá parí iṣẹ́ débi tí wọ́n bá wí o arákùnrin kan ní ìlú ọ̀nà àrà náà Fọlá Adéríbigbé ló sọ pé ojú ọ̀nà tí gómìnà sọ pé yóò ṣetán lọ́dún 2022 yìí ni ló ti wọ ọdún 2024 yìí kọ́mọ̀ jẹ́ pé àbí wọ́n ti gbàgbé àwọn pátápátá ni ẹ̀bẹ̀ ni ó bẹ̀ ń bẹ́nu ìwé ìròyìn odidi ìdajì ojú ìwé ni wọ́n fi kọ́ àwọn ọ̀kadì ẹ̀ka mẹ́nu kù ni. àwọn ìròyìn tí ó ní ṣe pẹ̀lú ìwà jẹgúdújẹrá tí máa ń káàkiri àwọn inú ìwé ìròyìn mọ́ gbàgbé pé bí ṣe káàkiri orí social media káàkiri àgbáyé àwọn orílẹ̀-èdè àgbáyé yòókù náà wọ́n mọ̀ rí kàbí. wọ́n mọ̀ ká. wọ́n sì mọ̀ rí wo gbogbo. bẹ́ẹ̀ báyìí ti dé láìpẹ́ nàìjíríà ní bọ̀ǹgọ̀. orúkọ wo ni wọ́n mọ̀ sọ abáyé. ó kọ rẹ ni. nígbà. orúkọ orúkọ rẹ ni wọ́n mọ̀ sọ wà. ok torí ìròyìn tí mo tún rí. orúkọ bíi lógun lẹ́kọ̀ọ́ wọ́n ti dé òun. àwọn aráalé yín ti dé. dagunlabi ó ti dé òun. kàbíyèsí. àwọn lógun ti dé kà látẹ̀kan. ìròyìn da koríko ní. da koríko abojú tókítókí gbéwó gbéwó kí n tún mójú kò ń bẹ̀ mo bá tún rí látọ̀sùn pé Adeleke ní kí wọ́n wá di two hundred million naira tí wọ́n ní wọ́n pamọ́ ka ní College of Education Ìlá-Ọ̀ràngún lọ́sùn mo ní kí n tún lè lé ìbáyé ẹ jẹ́ àjọgbọ́ gómìnà Adémọ́lá Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti pàṣẹ pé kí wọ́n ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ ẹlẹ́ni mẹ́ta kan tí yóò wádìí owó kan tí wọ́n ní wọ́n tún lù ń pọ́npọ́ ní ilé ẹ̀kọ́ gíga tí wọ́n ti ń kọ́ àwọn olùkọ́ onípò kínní tí ń bẹ ní ìlà ọ̀ràngún college of education ní ìlà ọ̀ràngún wọ́n ní láti bí ọjọ́ bíi mélòó kan ni agbọ́n ti ń sẹ́ tóyin ń sẹ́ kándùn náà bá wọn sẹ́ ojú olókoòrè ló sì wú kùdùkùdù yìí láàrin ẹni tí í ṣe ọ̀gá àgbà college of education ọ̀jọ̀gbọ́n jimoh afọlábí àtàlágà àgbìmọ̀ àṣekò kárí ilé ẹ̀kọ́ ọ̀hún chairman governing council ọ̀mọ̀wé Peter Babalọ́lá ni wọ́n ní wọ́n ń fi ẹ̀sùn búkúbúkú kanra wọn lórí igba mílíọ̀nù náírà tí wọ́n ní wọ́n ṣe kúnmọ̀kúnmọ̀ àbàtẹ̀ two hundred million naira tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga ti college of education ìlà ọ̀ràngún yìí wọ́n ní kò tí ì ju bíi oṣù márùn-ún péré lọ tí wọ́n ní owó tà ń sọ yìí tí ó ti hù yẹ́ tó sì fò lọ tí igun méjèèjì tí wọ́n sì ń fẹ̀sùn kanra wọn èyí owó tó hùyẹ́ tó fò àmọ́bi tí ó balẹ̀ sí wọ́n ní gómìnà ti ní kíni ó yá ẹ lọ rèé wádìí two hundred million naira tí a sọ yìí a fẹ́ mọ ọ̀dọ́ ta ni ó mórí mulẹ̀ sí tí ọ̀jáde dòní ìròyìn yẹn ń pè àbẹ́ ẹ̀ tún rí nǹkan ẹ lọ gba balance ẹ o ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti Vanguard fún ti òórọ̀ yìí. mo rí i pé ọkà ìròyìn pa ti òkú pẹ̀lẹ́ ibẹ̀ náà mò ń lọ. ibẹ̀ lọ fẹ́ lọ. Hmm. Eh, ok ojú mi lọ́wọ́ ẹni ká ọ̀yá ká. ẹlẹ́nu màrímà jẹ ni ẹ má dá lóhùn báwọn olóṣèlú ẹlẹ́nu màrímà jẹ bí wọ́n ti ṣe nù. bá ti dojú kọ ibẹ̀ ni ẹ ń lọ jẹun èmi kọ́ ẹgbẹ́ labour ló fèsì sí ẹni tó kú pẹ̀ fi sí ìta gẹ́gẹ́ bí ìròyìn àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú labour àwọn ni wọ́n ti ṣàpèjúwe ẹni tí í ṣe yín òkú pẹ̀ ọ̀rọ̀ Doyin yín ò lóyin nú no ọ̀rọ̀ òkú pẹ̀tọ́ bọ́ọ̀lẹ̀ bí ẹyin tútù tọ́fọ́ pẹ́ yìí òwúyẹ ni òwúyẹ wuyẹwuyẹ ń gé aṣòro sọ bí ọ̀rọ̀ àmọ́ àwa àwulẹ̀ fẹ́ dá lóhùn bíi ká fèsì fún àmọ́ bàbá dá lóhùn náà ara ayé wọn rò pé ń tọ́ sọ ti ń jọ́ lójú ní ìsìn wọ́n mọ̀ rò pé ó ti rọ́rọ̀ gidi sọ ni àmọ́ síbẹ̀ náà a kàn sọ fún pé òkú pẹ́ o a mọ̀ pé ìlànà mọ̀nàfìkì ló fi máa sọ̀rọ̀ irú ẹ̀ náà ló fi sọ ọ̀rọ̀ tó sọ ọfẹ́ ẹbẹ̀ ẹgbẹ́ ìlú kọjẹ́ ẹgbẹ́ ti àwa ní ibi ìsádi fààyè kan sá fún wọ òjò tó wá rọ̀ lọ́wọ́ akẹ́dì ẹ̀ tiẹ̀ pọ̀ mẹ́yẹ ilé tiwa láti inú fídíò ẹ̀bí rẹ kọ̀ gbogbo ọmọ nàìjíríà mọ̀ pé ẹgbẹ́ yìí tá à ń pè ní labour yìí pọ̀pọ̀pọ̀ ó fẹ̀fẹ̀fẹ̀ ó gùngùngùn débi pé ìbò tá a dì lọ́hùn ìbò tá a dì lọ́hùn ọ̀pọ̀ ọmọ nàìjíríà ló gbàgbọ́ wípé àwa la jáwé olúborí àwa ẹgbẹ́ ọ̀hún náà odidi àwa eléyìí ni wọ́n wà ń sọ wípé ọkàn fi ṣe bí ìsádi ńgbà tójò ti rọ̀ tọ́kẹ́ lé pọ̀ má díẹ̀ kò sí wàhálà o ìròyìn yẹn pé ee mọ̀lá tó wàá já sí báyìí ẹ lọ gba balance ẹ̀ ó ṣẹ́kù díẹ̀. agbo òṣèlú ó mọ̀ ń hó hẹ́ẹ́ náà mọ̀mọ́ ni a sì lè mọ̀ka torí pé kíkọ ni wọ́n kọ́ ó ti ka ta Adeleke tó kìlọ̀ fún àwọn tí wọ́n jọ ń tukọ̀ ìṣàkóso ìjọba ok ó lé èkéyìí tójú rẹ̀ tí ọba kúrò lára owó tọ́yọ lójú dẹ̀hùndẹ̀hùn ò ní òfin ọkọ̀ lù ó ńbẹ lókè ìròyìn tí mo fẹ́ kà yìí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wọ́n ti kọlu Fáyọ̀ṣe báyìí lórí bí ó ṣe buwọ́lu Oyèbánjí pé kọlu sáà kejì lórí àga gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Èkìtì ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì náà ni wọ́n ti kọlu gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ wọn mẹ́rin oṣoko mọ́lẹ̀ Ayọ̀délé Fáyọ̀ṣe lórí ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ wípé gómìnà tí ó wà lórí àkóso lọ́wọ́lọ́wọ́ Bíọ́dún Oyèbánjí kọlu ẹ̀ fún sáà kejì pẹ̀lú ìrọ̀rùn tó di ọdún 2026 ẹgbẹ́ alátakò ní ìpínlẹ̀ Èkìtì náà ni wọ́n wá wípé èéṣe o tí kàntàkàntà tó tún fi gbẹnu ẹni ó jẹ́ gómìnà àwọn tẹ́lẹ̀ rí tó sì jẹ́ pé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ló sì ń pe ara rẹ̀ wọ́n ní Oyèbánjí ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress tí ó ń tukọ̀ ìṣàkóso lákòókò ìgbà tí wọ́n ń ṣe ayé ọjọ́bí fún ìyàwó Fáyọ̀ṣe tó pé ọgọ́ta ọdún lọ̀rọ̀ yìí mọ̀ ń jáde ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn tó lọ́wọ́ tó sì lẹ́nu níbẹ̀ náà ni wọ́n jọ pawọ́pọ̀ tí wọ́n kọ ìwé kan lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé pàjáwìrì ní ìlú Àdó Èkìtì wípé ṣe é rí ọ̀rọ̀ tó jáde látẹnu gómìnà àwọn tẹ́lẹ̀ rí Ayọ̀délé Fáyọ̀ṣe àwọn kò jẹ fún un lẹ́nu kó sì kó sì gbé mi padà ó ní àwọn èèyàn wọ̀nyí náà ni wọ́n sọ pé láti ìjọba ìbílẹ̀ mẹ́rìndínlógún tó wà ní ìpínlẹ̀ Èkìtì ńlá àwọn ti wá ọ láti ṣe ìpàdé yìí àwọn ti wá ké sí àwọn tó jẹ adarí ẹgbẹ́ lókè pé yíyọ làwọn yọ Fáyọ̀ṣe o kó kúkú kú o nínú ẹgbẹ́ ju pé kó wà nínú ẹgbẹ́ kí ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ta ti ń bọwọ́ lu ọmọ ẹgbẹ́ tó wà lórí àga ìṣàkóso ní ìpínlẹ̀ Èkìtì pé kó máa lọ fún sáà kejì níbo ló fi tẹ̀gbẹ́ tiwa sí. ṣé are you okay? Yes. okay. ẹ jẹ́ a lọ sójú ìwé kejì Vanguard fún ti ọ̀rọ̀ yìí ìjọba àpapọ̀ ti sọ fún asuu pé asuu ẹ dákun ẹ jẹ́ àjọ máa fọ́ sọ ká máa yanjú ọ̀rọ̀ kó tó bẹ́ẹ̀ kẹ́ mhm. débi pé àwa máa yanṣẹ́ lódì ní gbogbo ìgbà a nílò eléyìí ọmọ lásìkò yìí o ìròyìn ẹ ń pé ọlọ́run ó kú bá a yanjú ẹ̀ ìjọba àpapọ̀ nàìjíríà ti ń dìrẹ́bẹ̀ sí ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì nílẹ̀ yìí academic staff union of universities tá a mọ̀ sí asuu wípé kí wọ́n dákun o kí wọ́n máa gbìyànjú àti máa jèbùrẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan o ìbùrẹ́ sì làwọn olùgbẹ́bẹ̀ o torí pé kọ́mọ̀ jẹ́ pé ìgbà gbogbo náà ni wọ́n mọ̀ mú pàṣán ìyanṣẹ́lódì tí wọ́n mọ̀ fa bo ìjọba orílẹ̀-èdè nàìjíríà látàrí ẹni tí í ṣe mínísítà fún ètò iṣẹ́ bọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ń yá sí àti ìgbanisíṣẹ́ amòfin nkeruka onyeji ọ̀chà òun náà ni ó pe ìpè ní ìjẹta tí í ṣe ọjọ́ ajé monday ó ní ẹ dákun ìjọba àpapọ̀ nàìjíríà ni mò ń gbẹnu wọn sọ̀rọ̀ sétí ẹgbẹ́ olùkọ́ àgbà asuu láwọn fásitì orílẹ̀-èdè nàìjíríà ohun tí ìjọba àpapọ̀ sì fẹ́ sọ fún yín náà ni pé ẹ dákun ẹ máa lo ìlànà fífi gun òtòlótó ntọ́ bá fẹ́ wọ́ àbó fẹ́ jọ dúkùú láàrin igun méjèèjì tó fi jẹ́ pé dúkùú ọ̀hún náà ni ó wá hmm. padà mórílẹ̀bí tẹ́ẹ̀tì pé ẹ fẹ́ yanṣẹ́lódì ẹ má gbàgbé pé gbogbo ìyanṣẹ́lódì pátápátá fún ìdí kan àbó míì ó ní n ti ń fà á yọ kúrò lára ìdàgbàsókè ẹ̀ka ètò ẹ̀kọ́ àtọjọ́ iwájú àwọn ọmọ wa o gẹ́gẹ́ bí ti mínísítà yìí ti ọ́fíìsì ìta tí wọ́n sì buọ́lù bí àtẹ̀jáde ló kọ ọlájídé ọ̀ṣúndùn tí í ṣe akọ̀wé lẹ́ka ètò òkéde àti ìròyìn director press and public relations fún iléeṣẹ́ òun òun náà ló sọ pé àsìkò ti tó báyìí tó yẹ kí igun méjèèjì èèyàn ìjọba àpapọ̀ ẹ̀tẹ́gbẹ́ asuu kí wọ́n máa jókòó lórí tábìlì ìyíyanjú láti yanjú ọ̀rọ̀ tó bá fẹ́ ta kókó kó tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ di èyí tá à ń pè ní ìyanṣẹ́lódì ìròyìn yẹn ní sọ pé àlùtà continua Victoria Asata ojú ìwé ìkejì Vanguard fún tòórọ yìí. ìròyìn tó kà náà ni ó tún wà nínú ìròyìn ti The Nation ní òwúrọ̀ ti òní yìí tí ìjọba àpapọ̀ tí wọ́n ti ń dìrẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ asuu pé ká má tún gbọ́ mọ́ o mhm. pé a máa daṣẹ́ sílẹ̀ mhm. Mhm. lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mo rí eléyìí látàrí ti ọjọ́ ìrántí àwọn tó ṣubú ní ojú ogun èyàn Armed Forces Remembrance Day ìjọba àpapọ̀ sọ pé àwọn ojú ọ̀nà tí ojú ọ̀nà ńláńlá l'Àbújá àwọn ó ti pa ni o ìjọba àpapọ̀ ni wọ́n ti pàṣẹ pé àwọn ojú ọ̀nà kan tó wọ ìlú àbújá lọ sí national arcade àti ní federal secretariat ní àbújá phase one phase two ní ọjọ́ ìsinmi january fourteen títì ni wọ́n ti pa ọ́ títí wọ january fifteen ní ọjọ́ tí wọ́n ṣe àyájọ́ ìrántí àwọn tí ó fi ẹ̀mí wọn lélẹ̀ lójú ogun gẹ́gẹ́ ìwé tí wọ́n fi ránṣẹ́ ti akọ̀wé àgbà ní ministry of social welfare ní àbújá níbẹ̀ náà ni wọ́n ti sọ fún wọn pé àti ìwé tó lọ sọ́dọ̀ head of service wípé ìkéde yìí ó di tí wọ́n gbọ́dọ̀ tẹ̀lé o gbogbo àwọn èèyàn àti ẹni tó fẹ́ mọ́ rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ káàkiri ojú ọ̀nà ni wọ́n ti kìlọ̀ fún pé kí wọ́n mọ̀ yọjú síta o ní agbègbè ibí yìí torí pé àṣeyẹ tí wọ́n fẹ́ ṣe yìí wọ́n fẹ́ kọ́ lámì kó sì ní àpẹẹrẹ. ìjọba àpapọ̀ nàìjíríà fẹ́ mọ àwa ojúlówó àgbẹ̀ yàtọ̀ sí àwọn àgbẹ̀ oníbírò fún ìdí èyí ìjọba àpapọ̀ ti ránṣẹ́ sí àwọn ìpínlẹ̀ nàìjíríà pé kí wọ́n kọ́ kọ àwọn àgbẹ̀ tí wọ́n ládìrẹ́sì tó jẹ́ àgbẹ̀ gidi ojúlówó kí wọ́n fi ránṣẹ́ sí àwọn ìròyìn yẹn ó mọ̀ yẹ kí mẹ́tì yín bá díẹ̀. ìjọba àpapọ̀ nàìjíríà àná ti ṣe ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ní ọ̀rọ̀ àwọn ìjọba àpínlẹ̀ pé kí wọ́n kọ́ kọ àwọn àgbẹ̀ gidi ojúlówó tó yàtọ̀ sáyédèrú láwọn ìpínlẹ̀ wọn kí wọ́n kọ́ ránṣẹ́ torí pé ìjọba àpapọ̀ fẹ́ mọ tá a gan làwọn ojúlówó àgbẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n ní èyí ni láti mọ bí ìjọba orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ bọ́lá ahmed tinubu bó ṣe fẹ́ẹ́ fi owó àti ọrọ̀ nàìjíríà tó nítumọ̀ gbọ́ bùkátà sáré ilẹ̀ bíi ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred thousand hectares fún iṣẹ́ oko dídá àti àwọn ti àgbẹ̀ tí yọ jàǹfààní ẹ̀ láti lè pèsè oúnjẹ fún àwùjọ nàìjíríà ká má bàa àrọ́lu wàhálà ìyàn búkúbúkú mínísítà ètò àgbẹ̀ nílẹ̀ yìí àti ìpèsè oúnjẹ faraàlú abubakar kyari òun náà ni ó yọjú ọ̀rọ̀ yìí síta láòkò tó gba àlejò gómìnà katsina dikko rada ní olú iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àgbẹ̀ headquarters ti agric ministry ti ń bẹ ní Àbújá níbẹ̀ náà lọ̀rọ̀ yìí ti jáde o ìròyìn yẹn sọ wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò pé o kò pé o. àjọ tí ń tanáwọ́dì àwọn oníwà àbàjẹ́ lórí owó náà àti ọrọ̀ ajé ti sọ pé kò sí bí èèyàn ṣe òkú tóbi tó tí abẹ́ òfin ò ní báńdì lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti sọ pé kò síbi tí àwọn aṣebi ẹ̀dá àti àwọn olójú tókítókí àwọn jàǹkórí kò tí ì rówó lójú tí wọ́n lè gọ sí lórílẹ̀‐èdè nàìjíríà o gẹ́gẹ́ bí ó ṣe ń jáde látẹnu alága fún àjọ EFCC ọ̀gbẹ́ni ọlá olúkóyèdè lánàá òde yìí ó ṣe àlàyé pé ààrẹ bọ́lá tinubu iná ti rí nínú ara rẹ̀ báyìí pé yes eléyìí nìkan ṣe o ó sì ṣetán láti gbógun ti ìwà àbàjẹ́ àti ìnáàpà láwùjọ wa olúkóyèdè ló sọ̀rọ̀ náà jáde nílùú àbújá nígbàtí ẹni tó wà ní àjọ ti ICPC dókítà Musa Adamu Aliyu tó bá a ní àlejò nígbà tí wọ́n mọ̀ fi ọ̀rọ̀ kan síta láti ọ̀dọ̀ alukoro fún àjọ EFCC ọ̀gbẹ́ni Délé Oyèwálé àjọ yìí ló ṣe àlàyé pé alága àwọn ní ọkàn àwọn balẹ̀ látàrí báwọn ti ń fo ìṣesí ààrẹ Bọ́lá Tinubu pé ó ṣetán láti gbógun ti àwọn oníwà àbàjẹ́ wọn wọn ní ààrẹ Tinubu pé ó ti fi ààyè gba àwọn táwọn ti mọ̀ pé atẹ́gùn àlàáfíà ó ti ń fẹ́ sí àwọn tí kò sí nǹkan kan tó lè dí àwọn lọ́wọ́ láti ṣe iṣẹ́ àwọn wọn ní àjọ EFCC àti ICPC náà ni wọ́n sọ pé kò sí ọmọ Nàìjíríà kan tí ó ní ewé àjẹ́ ọ̀bàlẹ̀ kankan lára wípé dáńtóní ẹnikẹ́ni tí àwọn bá ti kẹ́fí pé ìwà ìbàjẹ́ ó ti dípẹ̀tà mọ́ lára àwọn ó ṣèwádìí rẹ̀ wọ̀n wọn náà nígbàgbọ́ pé irú ààrẹ tá a ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti ṣetán láti ṣe ntọ́tọ́ nítorí eléyìí àwa gangan gbọ́dọ̀ kún lọ́wọ́ ni ká jẹ́ kí ó gúnlẹ̀ ayọ̀ torí pé nta rí láàrin bí ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn yìí ó ti fi hàn wá irú èèyàn tí Tinubu jẹ́ látàrí èèyàn o wọ́n sọ pé kò síbi tẹ́nìkanni tó bá jẹ́ oníwà bàjẹ́ tó lè gọ sí o àwọn òṣìṣẹ́ tiwa gẹ́gẹ́ bí iṣẹ́ ẹni tí ó ti mọ̀ wọ́n ara rẹ̀ wọ́n ní abẹ́ òfin yóò bá nídìí nítorí pé kò sẹ́ni tó dóbi lọ́wọ́ ìdun àfẹni ó ṣe ìmọ́tótó sínú ilé rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ìdúró rẹ̀ jẹ. kò tiẹ̀ wá burú tó pé ọlọ́mọ fi àṣẹ sí mm. ẹ wá wà ń bọ́ stọ̀pù aṣọ wáìtì lọ wá wọ̀ àwọn tẹ̀jọ wá fẹ́ mọ́ kan bọ́dá. Ah, ẹgbọ́n mi dúró wọ́n <laughs> ah! bọ̀ mú wọn pa pín. ọ̀yàmà ah! kò sí ẹ mójútó lẹ́yìn o ẹ̀yin ẹjẹ àwọn ohun tí ń ṣẹlẹ̀ ní agbègbè àrẹwà lápò kí ọya nàìjíríà wọ́n ní. Ni níṣẹ́ ni gbogbo ìlú lọ mọ́lẹ̀ lọ yòó ní ìpínlẹ̀ Sokoto ara ìgbésẹ̀ ìjọba Sokoto láti sún ṣòkòtò wọn sókè nídìí ètò ààbò òun náà ni pípèsè street light eléyìí tí wọ́n lo agbára ìtànsán oòrùn solar láti fi ṣe street light iná ojú pópó ní ìpínlẹ̀ Sokoto ńṣe ni gómìnà ibẹ̀ ló ṣàlàyé fáyé wípé òun mọ̀ọ́mọ̀ nínú ìjọba tóun ń ṣe lọ ní Sokoto òun mọ̀ọ́mọ̀ lo agbára ìtànsóòrùn fi pèsè iná ojú òpópó tá a mọ̀ sí street lights láti fi jẹ́ kí ìmọ́lẹ̀ ọ wà ní gbogbo Sokoto ni ó ní ìdí abáni láti lè mú ojú tó ètò ààbò káwọn láabi ẹ̀dá tí máa ń fòkun bójúmọ́ ṣiṣẹ́ ibi kí wọ́n lè bá a pín wọ́n nípa gbogbo ìwà kátìkàtì ká lè bá a ara ẹni lọ́fàá tí mo fi lo agbára ìtànsán òrùn tá a mọ̀ sí solar fi pèsè street light ìròyìn yẹn láti Sókótó ní a ìyẹn náà kẹ̀dẹ̀ tún dákẹ́ ẹ jẹ́ à lọ sí Bauchi Abọ́ládé hmm. àwọn òbí àti alágbàtọ́ àtàwọn olùkọ́ àgbà ní fásitì Abubakar Tafawa Balewa University Bauchi wọ́n ti fọ́n mú wọ́n ní àyẹ̀wò láti mọ ẹni bá ń fín tí ń lá tí ń rún tí ń mu egbògi olóró àyẹ̀wò tí ilé ẹ̀kọ́ yìí pé kí wọ́n máa ṣe fáwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ wọlé sí ilé ẹ̀kọ́ àwọn wọn láwọn hmm. lẹ́kítọ́rà ní àwọn ò fẹ́ o ah. àwọn òbí àti ah, wọ́n ṣe à ah, ṣé wọ́n kọ́ síbẹ̀ ni wọ́n láwọn òbí náà sọ pé à á fẹ́ drug test o torí kíni kíni kí là ń bá ká <laughs> ẹ mọ̀ gbọ́ o wọ́n ní ó kéré tán àwọn òbí bíi ẹgbẹ̀rún àwọn òbí tó ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bíi ẹgbẹ̀rún mẹ́wàá ten thousand students ti ilé ẹ̀kọ́ gíga Abubakar Tafawa Balewa University Bauchi ni wọ́n ti fọ́n mú máwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ọ̀hún lọ́wọ́ wọ́n ní àyẹ̀wò máa jinlẹ̀ láti mọ ìlànà lílo ìmọ̀ ìjìnlẹ̀ fi ṣàyẹ̀wò láti mọ ẹni tí ń lo egbògi olóró eléyìí tí wọ́n pè ní toxicology test ti ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n gbé kalẹ̀ wọ́n láwọn òbí àtàwọn olùkọ́ àgbà lẹ́kítọ́rà ní àwọn ọ̀fẹ́ kọ̀sà ayé eléyìí wọn yọ ẹ láti máa ṣe toxicology test fún àwọn ọmọ tó fẹ́ wọ ilé ẹ̀kọ́ láti mẹni tí eh, drug ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ àwọn ọ̀fẹ́ o wọ́n ní lẹ́yìn tí a bá ti jẹ́jẹ́ tí a sì dámájẹ̀mú àti jẹ́ oníwà ọmọlúàbí oath of good character and compliance lẹ́yìn yẹn èwo tún ní toxicology test ìròyìn pé kí la dé báyìí nítorí ọlọ́run tó ẹ lọ gba balance ẹ nínú. No punch. èyí tó já sí pé èèyàn ò ní ní gíní gbó kọ́ mọ́mọ́ èso rẹ̀. Ah, òwe tó pa n kò yé mi o tèmi sàmọ̀ ni pé bẹ́ẹ̀ yóò ṣe nǹkan ẹ̀tùfù náà kì í kíyèsí ègùlè. irú òwe wo ló tó wá fi kó léyìn gangan ní ìṣe báyìí. mo bá fi dé ládé ní bíkẹ́ndì ilé ẹ̀ sí ọba ìdí pé abọ́ládé yọjú toxicology test kọ wá ah wọ́n ti fún mi lásàmẹ́ǹtì mọ́ ń lọ sí kọ́ ní ọ̀rá yìí o wọ́n fura sí ọ. ìfura bẹ́ẹ̀ yọba ṣe tuntun kò ní kó èzẹ́kù lé lóòótọ́. ajá balẹ̀. arrival torí tàlùjọ tó gáyàtà láti ọwọ́ babatunde kazeem ọláìyá kẹ́sì Wonder. ọ̀rẹ́ ìfọ̀mí lílẹ̀ fújì ẹ̀ ẹ̀ ṣẹ́ni pọ́ gíga ó padà ọmọ tó ń sọ nígboro ayé pẹ̀lú ẹ̀dọ̀ kiri tó nítumọ̀ ó yá ẹ̀ tún gbà. wọ́n lulu sí ẹni bàjẹ́ ó yá bọ́sà gbòòrò yòó. kẹ́sì wọ̀ndà tún forí gba àwọn ẹlẹ́sìn nímọ̀ràn pé kò yẹ kẹ́sì ó lè fàjà rárá bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló kọrin lórí orí. orí làlá màrún ó ó ẹ wò ó ta ló sọ pé kò pọ̀ kẹ̀. arrival orin fújì tó kọjá bẹ́ẹ̀. monday february five ló jáde fáráyé gbọ́ lákàtà iléeṣẹ́ a one media network limited. àgbà producer láìwọlá àdìsá ló produce ẹ̀. bó ṣe wà lórí cd ló wà lórí audio mark pẹ̀lú apple music láti ṣalágbàtà rẹ̀ ẹ lè pe iléeṣẹ́ a one sórí nọ́mbà zero nine zero two nine six one two three zero one arrival orin tuntun látọwọ́ kezi wonder ẹ bò ó wìtìwìtì kẹ́ẹ̀ tún download ẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ bọ́lọ̀ ń fẹ́ orin ni ajá balẹ̀. ok. ìròyìn àwọn pensioners òní yìí àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì lórílẹ̀‐èdè nàìjíríà inú ń bí wọn sí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà hmm. tó pé wọn ò jẹ́ wọn rí nǹkan kan láwọn lórí owó palliative tí wọ́n ń pín káàkiri lẹ́lẹ́kàǹkà. Hmm. àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì ní orílẹ̀-èdè wa. àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì lórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ń bínú sí ààrẹ bọ́lá tìǹbù lórí wípé àwọn ò rí palliative kankan gbà láti ìgbà tí ìjọba àpapọ̀ ti ṣe ìlérí rẹ̀ fún àwọn àrántí wípé ààrẹ bọ́lá tìǹbù ìlú sọ̀rọ̀ jáde fúnra rẹ̀ ní inú oṣù kẹwàá ọdún tí ó kọjá lọ àwọn pensioners wọ́n ní inú àwọn ò dùn rárá wípé àwọn ò tí ì gbọ́ nǹkan kan wọn ò rómi wọn ò rẹ́jẹ̀ títí di àkókò tá a wà yìí kódà pa wọ́n ní tó tẹ̀ wá bí àwọn nú jù ní pé bíbàánà owó ní iléeṣẹ́ tó ń rí sí ìgbáyégbádùn ẹ̀dá Ministry of Humanitarian Affairs tí ibi tí wọ́n ti ní kí bẹ́tà ẹ̀dú kọ́ lọ rọ́kúnlé náà lánàá Tinubu ló ní kí ẹ̀dú kí ọlọ́rí rọ́kúnlé látàrí ajé ìbàánà owó kan tó sì mọ̀ ní orí ṣẹ̀wárí ẹgbẹ́ àwọn tó jẹ́ àwọn tó ṣiṣẹ́ fẹ̀yìntì lórílẹ̀‐èdè Nàìjíríà National Union of Pensioners NUP wọ́n wá pariwo síta wípé ààrẹ Tinubu etí eyín mélòó àwọn ọmọ tí ì rí nǹkan kan gbà wọn ò tó jí gbogbo rẹ̀ tán wọ́n ṣe wípé Tinubu tó sọ̀rọ̀ wípé nínú iléeṣẹ́ ìwọ̀n fún àwọn ní twenty five twenty five thousand naira gẹ́gẹ́ bí owó palliative fún àwọn tó ti ṣẹ́ fẹ̀yìntì wọ́n ní ní October ní ààrẹ wa ló sọ̀rọ̀ náà jáde láìsí pẹ́ nìkan mú ní túláàsì a sì gbọ́ ọ pé wọ́n ti fún àwọn tọ́jú òṣìṣẹ́ ti ìjọba àpapọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí san owó ìfún wọn kí ló wá ṣẹlẹ̀ o tó fi jẹ́ pé ti àwọn tó ṣiṣẹ́ fẹ̀yìntì nìyọ́ wàá pòórá wọ́n ń pẹ̀lú ìròyìn táwọn ń gbọ́ yìí lójoojúmọ́ pé wọ́n palẹ̀ owó mọ́ bìkan wọ́n bá ná owó níbìkan igbó ni wọn ò ní ná owó tó jẹ́ ẹ̀tọ́ tàwọn gangan táwọn jẹ́ pẹ́ńsínà lórílẹ̀‐èdè nàìjíríà hmm. ẹ̀rọ tiwa mọ́ ti yín o ni ìròyìn ń bá dé ọmọ ẹnu ìwé the nation tó jáde láàárọ̀ yìí. gbajúgbajà akọrin bíi ẹ̀ ńlá yín ọmọbìnrin orílẹ̀-èdè wa nàìjíríà tó sì ti gba àmì ẹ̀yẹ káàkiri àgbáńlá ayé Tiwa Savage òun ló ti kọ ìwé ẹ̀sùn gbọ̀nàgbọ̀nà kan lọ́ọ̀rì bá iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà pé bí nǹkan kan bá fi ṣe òun kódà bí ẹ̀fọn bá jẹ òun níjẹ àbáàdì lásìkò yìí kí wọ́n lọ́ọ̀rì bu Davido kí wọ́n bu so o òun ni kí wọ́n mú Tiwa Savage tí ó jẹ́ ẹlẹ́bùn orin ṣèwọ́ṣèwọ́ tí wọ́n sì ti dábàá rẹ̀ fún àmì ẹ̀yẹ tó wàyà àmì jù lágbàáyé ń di orin Grammy wọ́n ní òun ló ti lọ rèé kọ ìwé ẹ̀sùn tako David Adeleke tóun náà tún gbajúgbajà nínú orin lọ́tànmọ́tàn tá a mọ̀ sí orin súfè ń taka wọ́n ní Davido òun náà ni Tiwa Savage ti fẹ̀sùn kàn wípé àwọn jọ ń tàkòtò ọ̀rọ̀ síra àwọn níkànnì ayélujára àǹtí Davido ọ̀wá sọ lọ́rọ̀ ni pé kí ló kàn òun tóun tẹnu bọ̀ àbí tọwọ́ bọ àbí yọmú sí ọ̀rọ̀ fámìlì ti òun Davido láàrin àwọn màmá ọmọ òun eh, kan àti kejì nǹkan kan gbogbo ẹ̀ sáà ti lọ́mọ́ra wọn onígbà Davido ọ̀wá sọ̀rọ̀ Davido ni wo Tiwa Savage máa ràrìn wẹ̀yìn wò bọ́ bá rìn lẹ́kọ̀ọ́ torí pé bó ṣe wà ìrún kan mọ́ ọ la ah! <laughs> lẹ́yìn wá ní ọlọ́pàá ẹ má yẹ kí Davido kórún kan mọ́la torí pé ìlérí lásán la pé o kọ́mọ lọ hmm. já sí hmm. ọlọ́run kò ṣàánú èèyàn. lórí ọlọ́run wọn yẹn ju nítorí bá wà láàrin wọn <laughs> àbí. ọlọ́run kò ṣàánú lórí ọ̀rọ̀ TB Joshua tí ó dẹni lẹ́njọ́ ní ìránṣẹ́ ọlọ́run tí ó gbajúgbajà kiri àgbáyé kí ni ó gbé kuru gàjà sí òun náà ni iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ àgbáyé tá a mọ̀ sí BBC náà bá ṣàkójọpọ̀ ìwádìí kan documentary ni wọ́n bá jù sí ìgboro lọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ sí ní jẹjáde láti pàṣẹ iṣẹ́ ìwádìí ọ̀hún àmọ́ o àwọn tí wọ́n sì mójútó ìjọ synagogue church of all nations tí ẹni tí a mọ̀ sí Dáre Adéjùmọ̀ tó gbẹnu sọ fún lánàá tí ṣe ọjọ́ ìṣẹ́gun ló pé ah lóòótọ́ ẹ̀yìn òkú làájà kà lóòótọ́ ẹ̀yìn òkú láàdẹ́bi àmọ́ sọ́sì da ní ti BBC tí wọ́n ṣe yìí tí wọ́n mọ̀ pé Tèmítọ́pẹ́ Babátúndé Joshua tí ibi Joshua kò sí lókè èèpẹ̀ mọ́ ẹ láti jiyàn tàbí jà wọ́n yàn tí wọ́n gbé jáde ẹ wá wo gbogbo àwọn èrò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tí wọ́n pé ńgbà kan ìgbà kan ìgbà kan ìgbà kan làwọn rìnrìn àjò ẹ̀mí pọ̀ pẹ̀lú TB Joshua àwọn ti fìgbà kan jẹ́ ọmọ ọmọ ìjọ rẹ̀ àwọn fìgbà kan jẹ́ alátẹ̀lé rẹ̀ àwọn fìgbà kan jẹ́ ọmọ rẹ̀ gangan gbogbo àwọn èèyàn wọ̀nyí àdókòló wọn mọ̀ lọ́yọ̀ọ́ àtàmọ́ àtàmọ́ àtàtàntótó òun náà lọ̀rọ̀ tí wọ́n so pọ̀ láfi máa fi kun òkú lẹ́yìn tó ti tẹ́rí gbà sọ ìròyìn yẹn pé ó mọ̀ ṣe o ojú ìwé ìkeje ìwé ìròyìn punch fún tòní. ibi tá a dé náà ni tá a ti dúró àmọ́ kó tó ipa àmọ́ lọ wọ́n ní àjọ NFF wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ó dìgbà tá a bá gba AFCON tán káwọn tó mọ̀ bóyá pẹ̀sẹ́rò yóò dúró àbí ò ní dúró gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ti Super Eagles ọlọ́run jẹ́ kí a gbà dáadáa tá a bá ti gbà dáadáa bàbá ń bàbá ó dúró nù. <laughs> ọlọ́run ó ṣàánú wa ọlọ́run ó sin àwọn ikọ̀ àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù nàìjíríà ọlọ́run ó sin wọn lọ musa mú ọ̀rọ̀ sọ òun náà ní balógun ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí musa ní ẹ wo a tún lè gba ife ẹ̀yẹ afcon lẹ́ẹ̀kan sí i torí pé